ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله ولكلهم بصير وشيعا ولكي يموا دوري وريس الله سبحانه وتعالى مجد الشيطان ولكي يموا ريس في سنه هذا لا تشركوا tọrọ àsàlátù fún àdàgbà Muhammad sallallahu alaihi wasallam wọn ara ilé àwọn sàábà rẹ ọlọmọṣẹ abánífẹ ah, ẹkọọka wọn. tí a fi dákẹ́ lánàá ilé ìyá ayá ọlọ́ọ̀bà ní sọ́nàtì ọlọ́ọ̀ ayá kékeré. náà láti máa tẹ̀síwájú lẹ́nu ìpínlẹ̀ gíga ìgbà ọlọ́run bá ní walyastafifi alladhina la yajiduna nikaha àwọn tó bá ti rí nìkáàrù ṣe ọlọ́run bá ní ká kóra wọn níjàánu kúrò níbi ìwà ìṣe ká má débi àgbèrè ká má rìn kùnrin ká má ṣe ṣekúṣe títí àtàyùkú níyàwó lọ́wọ́ mi ń fọdún yìí tọ́lọ́ọ̀bá lóun fi bò wọ́n lásìkò tọ́lọ́run bó fi jẹ́ kí igi kó rọrùn fún wọn tán ní sùúrù wọ́n mọ̀ sọ pé kò tí ì sí ààyè láti tí ì sáàyè àti ìmìkà nígbà náà ń kọ́ làwọn ó bá wa máa làwọn ó bá wa máa ṣe àgbèrè káàkiri ọ̀nà nìkan mọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́ba ní wàlẹ́bíínà yabtaguna alkitaba mimma malakat yàmọ́. àwọn tí ọlọ́run ní àwọn tó bá já sí pé nínú àwọn èèyàn yín àwọn ẹrú tẹ́ ẹ ní wọ́n bá fẹ́ kẹ́ ẹ káátábà àwọn aṣàlẹ̀ ìlànà pé àlùmọ̀káátábà òun náà ni kí ẹrú sọ fún ọlọ́ ọ̀gá rẹ̀ wípé ìlú ni kí n lọ wá wá ẹjọ́ dàrú kí n lọ wá owó wá.

tó ń béèrè fún yẹn náà pè ní alí alikitaba naam tó ń béèrè fún yẹn náà pè ní alikitaba òun tó ń béèrè tó ń béèrè fún yẹn wọ́n pe mukatabu òun lẹ́rú tó ń béèrè fún nǹkan yìí sínú ṣẹ̀ríà Islam lára ọ̀nà tọ́nà ọba là kalẹ̀ fún àwọn ẹrú láti ṣe ẹ̀dẹ̀ fún wọn òun lè léyìn jẹ́ ọlọ́run ní àwọn nínú àwọn ẹ̀mí ní lábára àwọn kan tó wá bá yín pé èló lè fẹ́ gbà kí n lọ ṣiṣẹ́ kí n kó wá fún kẹ́ ẹ̀ yọ̀ǹda àwọn kébì náà dọ̀bọ̀ ló àfi ìyókù ló pẹ̀lú ọlọ́run ní àwọn tó bá rí báyìí nínú àwọn ọ̀gá wákà tí bùbù ọlọ́run ní ẹ̀ka ẹgbà wọn láyé ẹ wọn ìtàn ń fẹ̀yìn ṣeré fún wọn kó já sí pé ẹ sọ fún ọ pé ìfẹ́ wá yìí báyìí wá lọ́wọ́ bá fi mọ́jẹ̀mú sí pé ẹni tẹ́ bá máa ṣe báyẹn fún nínú àwọn ẹrú yìí ọlọ́run ní in alimtum fihim khayra tẹ́ ẹ bá mọ dáadáa pẹ̀lú rẹ̀ àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ pé ìtumọ̀ pé ẹni tẹ́yìn náà mọ̀ wípé ó lè dá ṣe tó bá lọ ṣiṣẹ́ lóòótọ́ yóò rówó kó wa ní àléwùtò ihe ọ̀rọ̀ a sì ráwọn tí wọ́n gbà pé ní àléwùtò ń fi ìmọ̀ ọ̀yọ́ tó bá jẹ́ pé ẹ bá mọ̀ pé ẹ mọ dáadáa ẹ̀sìn pẹ̀lú wọn ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ yẹn ó àwọn onímọ̀ sọ pé ẹni tẹ́ ẹ bá mọ̀ pé tó bá lọ ṣiṣẹ́ lóòótọ́ lódodo yóò rówó yóò sì wá bọ́ra rẹ̀ kó lóko ẹ̀rọ ọlọ́ni ẹ̀ ṣe bẹ́ẹ̀. وآتوا من مال الله الذي آتاكم ọlọ́run náà tẹ́ lè gbà ràn wọ́n lọ́wọ́ òun náà ní pété bá sálábà pàdé irú àwọn ènìyàn tó jẹ́ mọ̀kátàbù owó tí ó fi fírí ara rẹ̀ ló wá ọlọ́run ẹ fún wọn nínú owó ọlọ́run bá tó fún wọn sàlàyé lànà wípé nínú ibi tá a mọ nínú tá a mọ fún mo sàká ṣe òun náà ni gẹ́gẹ́ bọ́lá ọba ìsọ̀nù sọ́lá ti ta ọgbà kí wọ́n fún mi kàn owó sàká tá a bá irú àwọn ẹrú báyìí táwọn náà ń wá náà ń wá bí kí wọ́n yà sí wọ́n ń wá owó tó lówó wọ́n ti sọ pé lọ́wọ́ yìí báyìí wá a lè mú nínú owó sàká àbí ìwọ kan náà tó fẹ́ yọ sàká tó bá salábàápàdé irú ẹrú bẹ́ẹ̀ kò lè èló lówó ẹ kù tí ó fi pé ìtọ́ga rẹ̀ kò mú wa ọlọ́run ẹ ràn wọ́n lọ́wọ́ nínú owó ọlọ́run bá tó wà lọ́wọ́ ọlọ́run á ní pé wọ́n látòkórè ohun fatayatikum alalùbá àwọn ọ̀dọ́ tó jẹ́ obìnrin tí wọ́n jẹ́ ẹrú lábẹ́ yín fatayat ọlọ́run bá ní wípé ẹ mọ̀ fagídé mú wọn mọ́ ṣe ọ̀gọ̀rọ̀ àwọn ní tafsiri ni wọ́n sọ bẹ́ẹ̀ pé nígbà jàìlíyà àwọn tí wọ́n bá nínú tí wọ́n náà fi ẹrú ṣe tí wọ́n bára ẹrú obìnrin inú tó máa fi wọ́n máa ń ṣe náà ni owó lẹ́bi wọ́n máa fi wọ́n ṣe owó lẹ́bi wọ́n máa fi wọ́n ṣàgbèrè tí wọ́n máa gba owó lórí wọn òun rẹ̀ gbọ́dọ̀ mọ́ ṣe ọlọ́run wá sọ pé ẹ má fagídí mú àwọn obìnrin àwọn obìnrin tí wọ́n jẹ́ ẹrú lábẹ́ yín ẹ má fagídí mú wọn máa ṣe àgbèrè in aradna tahassuna tó bá pé àwọn gangan gangan wọn ò fẹ́ bẹ́ẹ̀ ní tó wù wọ́n gangan ni pé káwọn náà jẹ́ ìyàwó nínú ilé ẹnìkan káwọn náà jẹ́ èèyàn lábala pé ta ni ó mọ wọlé tọ̀ mí tí ó mọ fi mi lásán wò kán mọ́ dàbí ẹranko tó bá yẹ nǹkan tó wù wọ́n nìyẹn ọlọ́run ni ẹ mọ́ fagídí mi wọ́n ṣe nǹkan tí wọ́n fẹ́ ọlọ́run ni lè tẹ́bùtẹ́gù àròdọ̀lẹ̀ ṣàyà àti tòlìyà kò dẹ̀ sí nǹkan tó mú yín ṣe bẹ́ẹ̀ nítorí pé ntẹ́ ẹ fẹ́ ntẹ́ ẹ fẹ́ jẹ nínú ayé ọrọ̀ ayé tẹ́ ẹ fẹ́ kójọ lẹ fi ṣe bẹ́ẹ̀ níbi sọ̀rọ̀ wípé àwọn èèyàn kọjá àlà lásìkò tiwa yìí àtá táwọn èèyàn fi ń lọ ní baby factory wọn á kàn gba àwọn ọmọ àwọn ọ̀sọ́rọ̀ ọlọ́mọbìnrin wọn ó sì wá àwọn ọkùnrin tí wọ́n mọ̀ bá wọn lájọṣepọ̀ yóò mọ̀ doyún wọ́n mọ̀ bímọ ọmọ yìí wá wà fún ẹ tó bá nídìí ọmọ yálà ó fẹ́ fi ṣètò fún ọ̀la àbí ó fẹ́ adopt ẹ pé kóun náà káwọn yìí máa pè ó ní ẹni tó bímọ táwọn olùsìn nímọ̀ pé òun kọ́ lòun bí ara àwọn kan tán torí ẹ̀ dá bébí factory náà lọ ọlọ́ọ̀bá lásán àtàlà okòrò ojú sí gbèsè báyìí àti irú ìsẹ̀yìn báyìí ọlọ́ọ̀bá sọ wípé wàmọ́ yóò kiri ìwúrú náà. فإن الله من بعد إكرامهم لغفور رحيم gbogbo èyí tẹ bá dé àwọn ẹrú bẹ tẹ bá wá fi agídí mú wọn tẹ jẹ wọn nípa wípé kí wọn máa ṣe àgbèrè kẹ ẹ máa gbowó lórí wọn gẹ́gẹ́ bá ṣe láwọn èèyàn pẹ pé human trafficking wọn kó àwọn tó bá jẹ obìnrin wọn kó wọn kó nàìjíríà libya àtàwọn ìlú míì náà libya ló gbajúmọ̀ jù níbi kíkó àwọn obìnrin lọ́bẹ̀ láti mọ bí wọ́n ṣe owó àgbèrè wọn ò tún wá dúró sítòsí àtà tó fi jẹ́ pé wọ́n tó ń jẹ́ pé ẹni tó bá lè fira rẹ̀ kalẹ̀ tí ẹranko mọ̀ bá lájọṣepọ̀ owó tiẹ̀ ó tún pọ̀ ju kó jẹ́ pé yẹn ní mo bá dájú ẹ̀wọ̀n ìkọjá àlà lára ọmọ ẹ̀ níyẹn. wọ́n sọ ọmọ ẹ̀dẹ́yẹ̀dẹ̀ ẹranko ọmọ ẹ̀dẹ́ yẹn náà ó tẹra kalẹ̀ nítorí owó kẹran kókó mọ bóun lájọṣepọ̀ ìyọ́nà ọba Allah subhanahu wa ta'ala wọ́n ṣe wá lórí fìtínà ẹ̀dọ́ ọlọ́wọ́n bá ní ẹ̀yin tẹ́ bá fagídí mú wọn tó bá jẹ́ pé nítorí pé ipò tẹ́ ẹ wà tó yẹ pé ẹ̀yin lẹ níkàápá lórí wọn ẹ wá fagídí mú wọn tí wọ́n bá ṣe é ọlọ́wọ́n bá ní bùrádà ìkọ́rọ́ ìdè náà ìgbà tẹ́ ẹ fagídí mú wọn inna Allaha min ba'di ikrahihinna ghafurur rahim ọlọ́run àforíjì wọn gbogbo tó bá mú èèyàn tó bá fa gidi mú èèyàn ṣe tí ò bá ti ti mú èèyàn wá tó yẹ pé agídí náà fi mú pé o gbọ́dọ̀ ṣe nínú ìṣẹ̀lẹ̀ Islam ọlọ́run bá mọ́ lámòjú kó fún ọ òun ilẹ̀ náà àṣàbí ìtànàbọ̀ Muhammad sọ̀rọ̀ ànábì sọ pé inna Allaha tajawaza àlẹ́ ọmọ àti àwọn inna Allaha tajawaza lé àlẹ́ ọmọ ọlọ́run ti wo tèmi máa wà ní ọmọ mi ọlọ́run ti yọ̀ǹda mi pẹ̀lú àwọn àlèhùnmọ́ mi lórí àwọn nǹkan mẹ́ta àkọ́kọ́ nǹkan tó bá fagídé mú wọn ṣe nǹkan tó ṣèèsì ṣe àbí tó gbàgbé ṣe tó bá fagídé mú yàn ọlọ́run ọba ẹ rí i pé ọlọ́run ọba sọ ní Al-Qur'an níbi kí sọ àmọ́ tó ń مناصر صحابي جليل wá kó sọ́wọ́ àwọn ọ̀tá ọlọ́run bá alẹ́bí muhammed sallallahu alaihi wa sallam lọ́jọ́ kan tó ṣe kó wá kó sọ́wọ́ wọn ẹ̀ ìwọ ọmọlẹ́yìn mọ́mọ́ yìí wò ó tó bá fẹ́ gbọ́n bí yàtá gbé kalẹ̀ fún ọ yàtá fi kí ọ léwu kò tó mọ̀ sí rèé ó wà á mọ̀ fún mọ̀ náà ó sì mọ̀ gbèsè pé amadu yasiru kọjá ọlọmọdé lẹnu tòun pẹ̀lú wa tó bá ipẹ tó bá ipẹ kó tó bẹ̀rẹ̀ sí máa bu ọjẹ sọbẹ làmúyà amadu yasiru yarí wọn bẹ̀rẹ̀ sí lù ìgbà tí wọn lù tí lólu dùn àbúrò àwọn ẹdùn kí lẹlẹfẹ. wọn ni alókọ́ máa bú mọ̀mọ́ àmọ́ bu yà sọ̀tún àwùjọ bìlà wọ́n tó bẹ̀rẹ̀ lulu so later ó padà sọ pé lulu ìpọ́ o ó lọ yá màá máa bù wọ́n bẹ̀rẹ̀ sí bú àlejò Muhammad salam ìgbà tó wá bú ànábì sallallahu alaihi wasallam tó tẹ àwọn kèfèrí wọn lọ́wọ́ wọn ni orí ẹsẹ̀ orí ẹsẹ̀ pè é wọ́n á filẹ̀ àmọ́ Ammar bin Yasir kò dé ìṣẹ̀lẹ̀ yẹn kò dé mọ́ra kó wò pé àwọn ti lọ nìyẹn náà náà sì mọ̀ pé wọ́n fagídí rárá ó banújẹ́ bó ṣe kó ń bẹ ọ̀dọ̀ anábì ló lọ lẹ́yìn tó ń banújẹ́ sọ́dọ̀ anábì sàlám ó ní ya Rasulullah nǹkan mọ̀ ti sùn ayé ọmọ ti fa ọmọ ti dá ọ̀ràn anábì ní kí ló ṣẹlẹ̀ Ammar ibn Yasir wọ́n sàlàyé fún anabi sallallahu alaihi wasallam òun kó sọ́wọ́ àwọn ará bí ní àwọn kèfèrí ní tí ẹni pé kó àwọn ọmọ ọ̀sẹ̀ ni pé wo ànábì kó sá mọ́ bú ànábì kó mọ́ sọ̀rọ̀ burúkú sí wà ànábì ni o ní ànábì mo yarí mi ò sọ̀rọ̀ o wọ́n bá bẹ̀rẹ̀ lulu yìí tí lulu yìí pọ̀ ànábì kan bí léèrè béèrè kan tó tán ìgbà tán ni kó mọ́ wí tó ń wí yẹn nígbà tó ń wí yẹn kaifa kana qalbuk bó lọ́kàn rẹ what was the state of your mind Was sọ of wípé ah qalbi ọkàn mi mutma'innun ala al-iman nígbà tí mò ń wí tí a ní kí n máa wí ẹ̀mí mi ò dáùtù wípé ọba mi wà tó yàtọ̀ sí Allah ìgbà tí a ní kí mo wí yẹn iyèméjì ò wọnú ẹ̀mí mi kí n máa wá rò wípé sànàbí ọlọ́run sì ni wà nábì ẹ̀mí mi dúró tán lórí la ilaha illallah wa anna muhammada rasulullah ẹ̀mí mi dúró tán lórí ẹ̀ ànábì mi tán ó ń sọ lọ́ba yìí ayé àkàsọ̀ kalẹ̀ ni ọlọ́run máa sọ pé mọ̀ ní àlẹ́ ẹni tí ẹ bá fagídé mu pé láti ṣe kèfèrí waqalbuhu mutma'innun bil iman ọkàn rẹ̀ sì balẹ̀ pẹ̀lú ìmánì ìmánì wà lọ́kàn àyà rẹ̀ bánabi ṣe gbọ́tọ́ lọ sọ yẹn báyìí pé ànábì sọ fún pé tí wọ́n bá tó tán mú tí wọ́n kó wọ́n bú mi mẹ́jọ pẹ́ jù wọ́n mẹ́jọ pẹ́ tó bú mi torí pé nǹkan tán fọ́ọ̀sì ẹ̀sìn yẹn ẹ̀mí rẹ̀ ò ṣe so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ilé ìyàtọ̀ sí àníyàn ẹ̀yàn kíbi àníyàn làlẹ́bí wa sallallahu alaihi wasallam ti ń sọ wípé ẹni tó bá gbèrò dáadáa yóò gbẹ̀sán kan kódà kó mọ́ ti ṣe dáadáa tó bá rí dáadáa ẹ ṣe ọlọ́run ní kí ẹ kọ mẹ́wàá lẹ̀ fún nínú ìkẹ́ ọlọ́run bá àtàánú ọlọ́run bá ẹni tó bá wá gbèrò aburú àìdáa wọn ò ní tí pẹ̀sẹ̀ kankan lẹ̀ fún àfìgbà tó bá tó ṣe ọ̀tọ̀ ni gbígbèrò kìkì yẹn struggle láti ṣe nǹkan tí ò dáa kó wá mọ̀ rí yóò gbà ládàá kan ṣùgbọ́n eléyìí kìí ṣe pé bóyá ó fẹ́ ṣe àbí kò fẹ́ ṣe ó kàn láníyàn pé gbogbo ìgbà tóun náà bá láǹfààní òun ó lo àǹfààní yẹn ó wá jẹ́ nǹkan tí ò dáa òun ni mo yẹ ṣàlàyé pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ànábì ní tí mùsùlùmí méjì tó bá gbé ìdà síra wọn ànábì ní fakilayhuma min ahli an-nar ẹnìkíní àtẹnìkejì wọn ọmọ ẹlẹ́ni wọn àwọn sọ́ọ́bà wọn bèèrè lọ́wọ́ ànábì wa sallallahu alaihi wa pé ah agbẹ́ ni ó pààyàn kí lẹ́ni tí wọ́n pa tó ṣe ànábì ní innahu yuridu kọ́tílá àfihàn ó fi hàn pé ẹni tó bá jà níyàn tó bá pé nkẹ́kẹ́ ló kọ dínà rẹ̀ tí ò fi rí àníyàn rẹ̀ yẹn execute ọlọ́run bó jẹ́ yàn àníyàn unlike ẹni tó pé ó gbèrò pé òun fẹ́ ṣèbàjẹ́ nǹkan kò stop ẹ̀ láti ṣèbàjẹ́ yìí kò wá ṣe mọ́ yóò gbà ọlọ́run ò lè kọ́ kankan lẹ́kọ̀ọ́ kò dẹ̀ ní gbèsè kankan lẹ̀ fún ṣùgbọ́n ẹni tẹ́ pé àníyàn rẹ̀ ni mo sọ pé gbogbo wọn tó bá lánìyàn wípé owó nàìjíríà tí wọn náà bá débẹ̀ ẹ jọ kó jẹ ni tó o bá débẹ̀ tó fi kó láyé ó kọ rẹ wà náà tó kó jẹ bẹ́ẹ̀ni torí pé o ò kàn débẹ̀ ni àníyàn rẹ ò change o kàn láǹfààní àti débẹ̀ ni àníyàn rẹ ń kọ́ kò change àníyàn lágbára gan tá a gbọ́dọ̀ lákèésì tó oríṣiríṣi nǹkan níbẹ̀ ní ẹlòmíì wọ́n wà lóbi tí ọmọ sọ̀rọ̀ pé a ah, tó ń bá fi rí tó ń bá rí láàyè tó ń bá di gọ́vnọ̀ tó ń bá di gọ́vnọ̀ a ah, òun náà ṣe á ní kó jẹ́ nígbà wọn gbé ń ṣépè ah, ọlọ́mọba yìí òun jẹ́ ẹ̀ òun náà kówó jẹ ni ṣẹ̀rí tí ò bá fi ráàyè di gọ́vnà yẹn yóò jẹ́ jọ́ tó sọ yẹn lálùkì àwọn so àníyàn ò lágbára fọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó mú wa dúró àníyàn tó dáa fàyín náà láàmì bá di ìkọrọ ìhìn náà lọ fún wa so gbẹdẹ bá fagídé mú ṣe nǹkan tí ò fẹ́ tó bá já sí pé àníyàn rẹ̀ àmì ìmọ̀ni kò dá láàmú nǹkan kò affect ìgbàgbọ́ rẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu pé aláforíjì mi wá àforíjì sùtọ́nà bá forí jìyàn tán yóò fi kẹtẹ̀lé gọ̀fóró rọ̀hìn wọ̀làkọ́dí anzanna ilaykum ayatin mubayyinatin wa mathala min alladhina khalaw min qablikum wa maw'idatan lil muttaqin wọ̀làkọ́dí anzanna ilaykum ayatin mubayyinatin ọlọ́wọ́ bá ní pé a sọ̀kalẹ̀ fún àwọn àyà tí ò dàrú àwọn àmì tí ò ní kọ́nukọ́rọ̀ nínú ẹ̀rí pé nínú ìbẹ̀rẹ̀ àyà yìí náà ara ń tọ́nà ọba sọ náà nìyẹn na anzalnahu ọ̀nà ní sóòrà kan lílé yìí àwọn náà bá sọ kalẹ̀ fún yín pẹ̀lú àwọn ọ̀rọ̀ olówó tó wà ń bẹ̀ tó sọ fún wa níbi tó yẹ pé ara rẹ̀ náà ní ilé yìí tí à ń ké bọ́tà ń káàbọ̀ ni ọlọ́wọ́ bá ní suratun anzalnaha wa faradnaha wa anzalna fiya ayatin mubayyinat nǹkan pọ̀ nínú sóra yìí ọlọ́run tó wá rí pé láàrin yìí kẹ́ mọ̀ wípé nǹkan kúnnú sórọ̀ tó nù tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ yìí ọlọ́run kì í wá sí àwọn àmì àtàwọn àyà nìkan lásọ̀kalẹ̀ wà mathalan minal ladhina khalu min qablikum mathalan àti àpèjúwe tó dáa nípa àwọn tó ti lọ níwájú ọ̀gọ̀rọ̀ àwọn afáwọn fàṣírò látọ̀dọ̀ alimami ibn Kathir alimami bagawi wa. الشيخ الأمين الشنكيتي في أدواء البيان torí pé ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ń sọ ọbẹ̀ ọ̀rọ̀ bàrọ̀ àná ọ̀rọ̀ sísàfọ̀mọ́ ìyàwó Aisha radiyallahu anha àti Safwan tó yẹ kí wọ́n parọ́ àgbèrè mọ́ wọn wọ́n sọ tí ò ṣe fún wọn ọlọ́run wá fi súrà yìí bá ó fi ṣàfọ̀mọ́ wọn ọlọ́run wá ń tọ́ka sí wípé bá a ti ṣe nìyẹn tá a máa ń ṣàfọ̀mọ́ àwọn èèyàn kódà nínú àwọn tó ti wá ṣáájú yín wọ́n ní àyà yìí ọlọ́run bá ń tọ́ka sí anabiwa yusufu alayhi salam àti ìyá anabi isa alayhi salam maryam torí pé àwọn méjèèjì yìí òun ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àgbèrè fẹ́ lọ́mọ wọn lásán ṣùgbọ́n tí ọlọ́run bá aláṣọ àǹtàlá tó fọ̀mọ́ wọn bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala wọn fọ ànábì wa Yusuf ó fọ ọmọ nígbà tí obìnrin tó jẹ́ ìyàwó ọ̀gá rẹ̀ ń kọ́ ẹ́ ó fẹ́ kó sí yọ́yọ́ ó fẹ́ kó sí ìlà ìlò ọlọ́wọ́n bá ṣàfọ̀mọ́ ànábì Yusuf alayhi salam nínú páńpẹ́ tí wọ́n dẹ́lẹ̀ fún súnà ọlọ́run ọba lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run àti gbogbo ẹni tó bá jẹ́ wípé ìlànà wọn òun ló ń tọ̀ òun ni pé Allah subhanahu wa ta'ala máa ń ṣàfọ̀mọ́ èèyàn níbi ìbàjẹ́ ilé ìtàwọn èèyàn bá fẹ́ fi yí àwọn ẹni ọlọ́run ọba tó bá fẹ́ fi yí wọn lára bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ẹ̀rí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bó ṣe ìjìyà ló bá gbé kalẹ̀ fáwọn ọjọ́ kan bó ṣe ọlà lọ́bàjẹ́ kalẹ̀ fáwọn ìjọ kan pẹ̀lú wípé yóò ṣàfọ̀mọ́ wọn ọlọ́run bá aláṣọ àtà yóò sọ pé wàmọ̀ dáàlìkà bíbá ìrìn eléyìí kọ́ kò jìnnà òun fi já sí pé ọ̀rọ̀ tá a fà yín máa ń sọ pé wà látàkùn olùkọ́ni dáàbà tí àrùbá àbò ẹ mọ̀ sọ pé àwọn tó yẹ pé ọlọ́run bá lè bá lò pẹ̀lú yíyọ wọn kúrò nínú ọ̀fìn àbí kòtò táwọn èèyàn gbélẹ̀ fún wọn ẹ má sọ wípé àwọn tọ́lọ̀ lè bá lò pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n ti lọ ó ní kullu man sara ala darbihim wasal gbogbo èèyàn pátápátá tó bá já sí wípé orí ìlànà wọn ló bá ti rìn orí ojú wọn ló bá fi ríran wọn nílò àwọn nǹkan Allah subhanahu wa ta'ala yóò ṣàfọ̀mọ́ tiwọn náà ó sì ṣàfọ̀mọ́ àwọn ẹni tó lọ wájú ẹ wo ànábì Yusuf alayhi salam nígbà tó di pé ìyàwó ọ̀gá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú ọ̀tàn yẹn ẹ́ ó pé ó ní wàrọ̀wàdàtù lẹ́tì húwà fi bayti ànáfsì obìnrin yìí tó wà nínú ilé ló bá pe ànábì Yusuf alayhi salam ó pé kó wá ṣe sóhun wàgọ́lá kọ́tìlẹ̀ àbẹ̀wáàbù wọ̀kọ́ọ̀lẹ̀ ti haitalak ó ti gbogbo ilẹ̀kùn ó ti wíńdò ó wá dojúkọ ànábì Yusuf haitalak ó yá kọ́ọ̀lẹ̀ mọ̀ádàlọ́ ànábì Yusuf ní mọ̀ádàlọ́ mo fi ọlọ́run bá wá sọ mo fi Allah mo fi wá sọ innahu rabbi innahu rabbi ahsana mathwaya gbọ́dọ̀ ànábì Yusuf níbi ayé àjẹpé innahu rabbi kìí ṣe ọlọ́run bá mi o tó kẹ́lìmọ̀ rabb a máa ń lò fún Allah subhanahu wa ta'ala alal itlaq a sì máa ń lò fẹ́lòmíì náà gbólóhùn anábì Yusuf tó sọ pé innahu rabbi kìí ṣe Allah subhanahu wa ta'ala ló gbà lérò mẹ́ àyè innahu sayyidi ah nǹkan ọ̀gá mi ni o ahsana ah irú mi ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ sọ́gà mi yìí nítorí pé ó ṣe dáadáa sí mi sẹ́wọ̀n pé ọkùnrin ló ra ànábì Yusuf kúrò lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n ta níta ẹ̀rú àbí ìgbà tó mú wọlé tó fẹ́ sọ fún tó mú dọ́dọ̀ ìyàwó rẹ̀ ó ní wàkọ́ọ̀lá lẹ́bi ìṣàrọ̀ ọ̀hún lè ìmúra àti ó wá sọ fún ìyàwó rẹ̀ pé wọ́n ọmọ yìí ọmọ tá a ra nìyẹn àti mísàn láti rà á akírímì mọ̀síwá ò ṣe dáadáa sí pọ́nlé jẹ́ ká tọ́jú ẹ̀ àṣà àyànfà àná ó sì ṣe kó ṣe wá láǹfààní àwọn ẹ̀tẹ̀kídà ò wà lẹ́dà àbí ká fi sọmọ ẹni tó lè sọ ní ẹ̀ka báyẹn jáde ẹ wo bí ó ṣe máa tọ́jú ẹni yẹn tó ó wá ń sọ fún ìyàwó rẹ̀ náà pé ibi tí kò jẹ́ ká ṣe sí nìyẹn bá a ṣe máa bá a lò nìyẹn ìyẹn là nábì Yusuf ń rí fásitì pé innahu rabbi ahsana mafuwaya ah ọ̀gá mi ah ahsana mafuwaya ó ṣe dáadáa sí mi ó tọ́jú mi ó pàtàkì mi mi ò gbọ́dọ̀ mọ́ wá ṣe nǹkan tí ò tọ́ lẹ́yìn rẹ̀ níbi tóbìnrin ti ń sọ fún ànábì Yusuf ah pé kó ṣe bẹ́ẹ̀ ànábì sí mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé ọlọ́run bá aláwọ̀ sọ́ra tálá la yuflihu adh-dhalimun gbogbo alábòsí wọn kì í jẹ́rìí ọlọ́run bọ́ ń jẹ́ kí ọwọ́ wọn mọ́fọ́ ní gbogbo ìgbà ni ọlọ́run bá yẹ́fà lùbáríkà sí tálábòsí bá ṣe ń gbọ́dọ̀ ṣàbòsí ọ̀gá mi àmọ́ níbi tóbìnrin yìí ò ti fi ànábì Yusuf lọ́rùn lẹ̀ ọlọ́run dẹ́dá ní wàlàkọ̀dẹ̀ hammat bihi wàhámà bìhá ọkàn tiẹ̀ kanlẹ̀ ti sinmi sọ́dọ̀ anabi yusuf tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàhámà bìhá anabi yusuf náà ti fẹ́ máa kọ̀nsídà pé ah, àbí ìlọ́ni eh, lẹ́wùlà àrùn a burahana rabbihi wọ́n ní àwọn onítẹ̀fẹ́sẹ̀rẹ̀ sọ pé lásìkò yẹn tá anabi yusuf náà ti fẹ́ máa dàrú ó ti fẹ́ máa ru méjì èèyàn lànàbì Yusuf ìtì máa ń ṣe èèyàn máa ń ṣe àwọn àwọn ànábì ọ̀rọ̀ náà àbí ànábì ní innama ana basharun mithlukum ansa kama tansawna ànábì ní èèyàn lèmi náà bíi tiyín ansa mo máa ń gbàgbé kama tansawna bẹ́yìn náà ti ṣe máa ń gbàgbé. gbogbo ní téèyàn máa ṣe làwọn ànábì ọlọ́run náà máa ṣe gẹ́gẹ́ bí ọmọ nìyàn kìíní yẹn sheik ànábì Yusuf alayhi salam ọlọ́run ni wọ́n sọ pé wàláwùlà àrò á bùrọ̀ á nà rabbihi tí ì pé ànábì Yusuf alayhi salam ó rí evidence látọ̀dọ̀ ọlọ́run pé a ah, òun ò gbọ́dọ̀ ó rí òdodo látọ̀dọ̀ ọlọ́run pé òun ò gbọ́dọ̀ dánwò àrínà àwọn tafsiri pé àsìkò tànẹ́bí Yusuf fẹ́ máa dárò pé bóyá kóun yield sí nǹkan tóbìnrin yìí sọ yìí wọ́n ní ọlọ́run kàn ní ọlọ́run kàn sí káṣífù fún ànábì Yusuf alayhi salatu wassalam ló bá ń wo ànábì Ibrahim báyìí tó jẹ́ bàbá bàbá rẹ̀ ànábì Ibrahim tó ń rí òun òun ló jẹ́ wípé ah òun ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ apá kan ní rárá ọlọ́run rán mọ́lákùsì ni láti jẹ́ kó mọ̀ pé in tó fẹ́ máa rò yẹn kò gbọ́dọ̀ rò débi yóò ṣe a ànábì yóò bá kí jùmọ̀ ìdè ní kàdáàlìkà lè nẹ́sẹ̀rẹ̀ fàánì ó sóò wàlìfàṣà ọlọ́run ní a fi àmì àwọ̀ náà fi ran Yusuf láti lè bá a fi gbé ẹ̀mí rẹ̀ kúrò níbi tí ò dáa tí wọ́n ń pè sí níbi ìbàjẹ́ máa sí obìnrin téèyàn ò lẹ́tọ̀ọ́ sí lásọ̀wò ọlọ́run ní a fi sí ẹ̀mí Yusuf kúrò bẹ́ẹ̀ innahu min ibadina al-mukhlasin lórí tó bá ṣẹlẹ̀ sí ọkọ̀ sẹ́ńtì ò lè ṣẹlẹ̀ sí especially láyé tá à ń lò yìí tí obìnrin yóò pariwo ẹgbàmí ẹgbàmí tó bá wọ yàrá rẹ̀ wípé bóyá kọ́ ọgbà lóòótọ́ lódodo yóò bá tilẹ̀ tó. àṣẹ ara tó lè la àyàn níbi situation yìí náà ni kí èèyàn jẹ́ mọ́kànlélẹ́s torí pé ọlọ́run sọ pé nta ara ń tà fi gbọdọ̀ mọ́ la Yusufu innahu min ibadina al-mukhlasin nínú àwọn ẹrú wa fẹ́ pé wọ́n yìí fi inú méjì bá wa lò bọ̀ ìwọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé bó o ṣe rí gan ah, sínú ò dáa o ṣùgbọ́n gbogbo ẹni tí tí o bá sí èèyàn lé gbogbo wa ló lè o àwọn kan wà tán máa ń rò fáwọn ó lè dá o àmọ́ everybody náà ló lè tí ó bá anybody lé o irú ẹ̀ tẹ́ pé ibi tí bínmọ́nì rẹ̀ ṣe rí nìyẹn ó ní sì náà dá o ah, ṣùgbọ́n ẹ̀mọ́jà tó ara wa Eh, ó ní gbogbo wa lólè tí ò bá sẹ́ni kankan lé àgbọ̀n ṣe wọ́n sọ tí lè bá dà hàn pé ah, àwọn gbogbo wa lólè tí lè bá dà o ó ní sì náà dá o àmọ́ gbogbo wa lólè tí lè bá dá ó fi hàn pé tó bá fọ̀ sí irú ibi Yusuf wà wọn torí pàníyàn rẹ̀ ò dá tẹ́lẹ̀ ọlọ́ni àgbọ̀dọ̀ mọ́lá Yusuf nítorí kíni innahu min ibadina al-mukhlasin àṣé ara ń tọ́nà ọba fi lọ láàyàn náà nípìnlẹ̀ tèmi àti yín gbọ́dọ̀ mójútó a ní ikhlas níta bá ní ò dáa bá a ṣe ń sọ ní gbangba pé kò dáa yẹn ká mọ̀ rẹ́dí láti ṣe ní kọ̀rọ̀ kódà tí ilé bá dá tá a bá sọ pé olè ò dá ká má sọ pé àyàfi tí ilé bá dá o torí tá bá sọ pé àyàfi tí ilé bá dá níjọ́ tó bá ku àwa àti nǹkan oní nǹkan ṣàìtàn ó fẹ́ sí ọ lẹ́nu pé ó dẹ̀ lé mọ́ nígbà tó ṣẹlẹ̀ ẹ̀ka lọ́wọ́ kò sẹ́ni tó máa fún wọn lómi ó gbà mọ̀nà yẹn lọ́wọ́ ṣàìtàn wàstábà kọ́ni báàbà bọ́nà ó ṣe ká ẹ̀mí ànábì Yusuf alayhi salam kúrò níbi tóbìnrin ilé kó wá ṣe yìí lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti ṣàfihàn ara rẹ̀ yẹn pé ah, a a gbọ́dọ̀ mọ́ tó tiẹ̀ ẹ̀kọ́ mi tó wà ń bẹ̀ ni pé kó o tó lè padà nínú stéèjì yẹn onídìkúnlọ́wọ́ aláà ó lè dá padà ìkúnlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ní padà because obìnrin ló ṣe ẹgbàmí ẹgbàmí ẹgbàmí tó wù pé bóyá àbéjòwọlé rẹ̀ ní pé kí ló ṣẹlẹ̀ kí ló wọlé sí àfigbà tó sọ̀lẹ̀kùn ó dá lílágbájá yẹ kó ti yé yín ó sì ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ wà lé láti padà lórí stage yẹn kó o tó wí kó o tó bọ̀rọ̀ bó o ṣe ń gbọ́ ẹ̀yìn tó wò báyìí tílẹ̀ kò dún gbà o ti bọ̀ sọ́lẹ̀. awúsù bíi láì nìṣẹ́ dáná jí ká o lè mọ̀ lágbájá ẹ̀ má ṣe bí ọmọ kékeré. kéèyàn tó lè padà ń bẹ̀ wọn èèyàn ní ìkúnlọ́wọ́ àlá àtẹ̀yìn bá bára rẹ̀ ń bẹ̀ àlá àwọn tó wá lè wá ó fẹ́ mọ̀ amókùnlẹ̀sùn ant ṣé wọ́n gan jẹ́ ní tó wà sẹ̀nsẹ̀ o ò sínú ẹjọ́ sí náà dá o bá lọ opportunity téèyàn bá lọ opportunity sí náà dá o àmọ́ tó bá wá lọ́fẹ̀ẹ́ sò láyé ìsìn sí náà ti gba ọ̀pọ̀ kódà obìnrin tó ń fẹ́ ọ̀kan pé kó wá bòun ṣe ó rẹ́dì láti náwó rẹ̀ bó ni ó gba hòtẹ́ẹ̀lì yóò gbà á tó bá tó fún sí kọ̀ǹtíyà kí tó bá ń bọ̀ kó gbóúnjẹ lọ́wọ́ agbè lọ́wọ́ tó bá sọ pé ó lówó ọkọ̀ kó sẹ́ǹdì ẹ̀ yóò tó sẹ́ǹdì ẹ̀ ó rí gbogbo ẹ̀ yóò dọ̀fẹ́ fún ọ àmọ́ ọlọ́run ṣàánú ànábì Yusuf alayhi salam so anabi yusuf padà ọlọ́ba ní wastaba kọ́lì bàbà wọ́kọ́dàtì kọ̀mí sọ omi dúbúrú anabi yusuf bẹ̀rẹ̀ sí ó mórílé ọ̀nà ta á ti gbọ́ ọ̀nà ta tó mórílé tóbìnrin ó fà lẹ́yìn báyìí ó lè lọ ọlọ́ba ní kọ́dàtì kọ̀mí sọ omi min duburi bóbìnrin ṣe fa aṣọ mọ́ ànábì Yusuf lára báyìí aṣọ ya ọlọ́nà ti sísẹ̀ mọ̀ pé bó ti yẹ kó rí náà egun ọkùnrin àlefiwé tóbìnrin ànábì Yusuf jẹ́ ẹnu ọ̀nà ẹnu ọ̀nà tó dé báyìí ó pàdé ọ̀gá ni ọlọ́run mọ́jọ orí fìtínà obìnrin kó mọ́ bí ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan kí nǹkan kan mọ́ ṣẹlẹ̀ ẹnu rẹ gan ọ̀gá gan ọ̀rọ̀ ara rẹ gan lọ̀gá wulẹ̀ ń bí ọ léèrè tọ́ ọ̀gbẹ́nu so o ti jẹun bójú ní tí o ní bẹ́rù ní bá o ní o kàn lè sọ̀rọ̀ iwájú ọ̀gá tẹ́tẹ̀lẹ̀ anabi Yusuf pàdé ọ̀gá lẹ́nu ọ̀nà báyìí ó dorí kodò obìnrin lọ́wọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó máa gbọ́n tí wọ́n ń pè lóbìnrin o. قالت ما جزاء mọ́ni àrọ́dà bí àìlè kàṣúwò ah! ọlọ́run ti ẹ̀ ṣeun hmm. máa wo ìmọ̀ ohun tẹ́ẹ̀sì ẹni tó fẹ́ ṣe ìyàwó yìí bá ṣe pàtàkì ẹ̀ tó dé kílẹ̀ ah! hmm. kílẹ̀ ah, ìlà òun náà ní sọ tí wọ́n ṣe fún àbógọ́ ó ní mo ti ẹ̀ jẹ́rìí yìí hmm. kílẹ̀ kílẹ̀ bẹ́ẹ̀ ṣe kílẹ̀ ṣe fún ẹ kílẹ̀ Hmm. ẹ ò hmm. ẹ dọ́ òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ irú kí lẹ́ẹ̀ fi san wọ́n tì í lẹ́sàn ẹni tó fẹ́ kí ìyàwó yín mọ́lẹ̀ tó fẹ́ ṣe tí ò dáa pẹ̀lú ìyàwó yín ó ní mo ti ẹ̀jẹ̀rìí mi ìlà ayùsìjànánà ìlà ayùsìjànà àwọn àdáàbò àlè à mo ti ẹ̀jẹ̀rìí mi ẹ̀ẹ́tì mọ́lẹ̀ mi tàbí kẹ́ ẹ fi ìyà tó burú jù láyé kẹ́ ẹ fi jẹ́ obìnrin náà ló sọ so tí wọ́n tán pẹ̀lú obìnrin níwájú ọ̀gá tó yẹ pé ìwọ kọ́mọ̀jà méjèèjì ló dúró gan ìwọ òwúlẹ̀ ní kọ́kọ́ lè sọ̀rọ̀ àwọn méjèèjì lọ́wọ́ á dó ìní ìsìn kí ni Yusuf wà sọ. kọ́ọ̀là ìyàrá wàdà ti ní ànáfsì ànábì Yusuf ní àwọn ní ẹ̀pọ̀ ìmí àwọn ní ẹni ń wá o wọ̀ṣẹ́ ìdàṣẹ́ kò lè sọ jù bá ń lọ gbogbo sẹ́ rí nígbà wọ́n ní kí n wá pé wọ́n kàn ní wá náà ni wọn ò sọ nǹkan kan wọn ò ṣe nǹkan kan kò ní lè sọ jù bá ń lọ ìyàwó ọ̀gá sọ́gà ní dánú jẹ ni wọ́n sọ jù bá ń lọ gan ibi ọ̀pá so anabi yusuf sọ̀rọ̀ kékeré tó mọ wọn kò lè sọ púpọ̀ jù wàṣáhìdà ṣáàìdùn ọlọ́ni wàṣáhìdà ṣáàìdùn mìíràn àhàlìhà ẹnìkan ló wá jẹ́rìí nínú àwọn ará alé ẹni tó jẹ́rìí yẹn wọ́n ní àlébọ̀ muhammadu sallallahu alaihi wasallam ó sọ pé ẹni tó jẹ́rìí yẹn ọmọdé ni kódà tẹ̀síìrì sọ pé ọmọ òpónù ló ni ní wọ́n bá pèèyàn lọ́mọ òpónù ló ọmọ tí gbogbo bíbí rẹ̀ kò tí kò sùn kan iná pè ní òpónù ló tífù nàám tífù torí ẹ̀ ní àdìsí tí wọ́n sọ pé ànábì sọ pé ẹnìkan ìran ìyẹn ò sọ̀rọ̀ lórí ibi tí ẹ bí sí àfàwọn mẹ́ta wọ́n ní nínú olùwáyà kan wọ́n ní nínú olùwáyà kan ànábì ka méjì kò fẹ́lẹ́ kẹta kù bọ̀lùwáyà kan padà wá tó fẹ́lẹ́ kẹta kù pé wàṣà ìdè mi ni àlì zẹ̀lẹ̀ ha àtẹni tó jẹ́rìí ànábì Yusuf nígbà tí wọ́n parọ́ sinimá ànábì Yusuf alayhi salam ẹ̀gbọ́n tó sọ ò ní nǹkan àkọ̀wé so òkú dàmí òkú bólé sọ́dà kọ̀tì nkánatí kọ̀mísù ó kúdàmì kúbùlì fàṣọdàkọ́tì wàhùwà mí nínú kàbìbì tó bá jẹ́ pé ànábì Yúsúfù ló bá fẹ́ fagídí bábìnrin yìí ṣe a jẹ́ pé obìnrin yóò mọ yóò kó aṣọ níwájú báyìí yóò faṣọ mọ́ ànábì Yúsúfù lọ́rùn yóò mọ tì í yóò mọ tì í ànábì tó bá pé bẹ́ẹ̀ lásán bá ti ya ìfàsọ́dà kọ̀tì a jẹ́ pé obìnrin yìí ló ń sòdodo wa huwa min al-kadhibin anabi yusuf ní ṣe kí o ní parọ́ wà ní wà in kana qamisuhu qudda min dubur àmọ́ tó bá pẹ́ yìn ní bá ti ló bá ti dasọ́ bá ti ya fakadhabati ajé pé obìnrin gẹ́gẹ́ ló kúrọ́ wa huwa min as-sadiqin ayé pé yusufu òun gẹ́gẹ́ lọ́rọ́ rẹ̀ jódodo ah ọlọ́run wọ́n fi wá síbi tó wá o ìbò sọ pé ọmọ ẹni yìí ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíì ọ̀rọ̀ padà clear sí ọ̀gá ẹ̀gbọ́n nígbà tó wá wo aṣọ rí pé ẹ̀yìn lásán ti ya ọ̀gá kan tún fi aláìsẹ̀ Yusuf arid anihada. ọlọ́run kọ́ bọ̀bí sẹ́sàn án ọkùnrin tó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ bí ó ti ṣe rẹ̀ Yusuf arid ali ààbà falamma ra'a qamisa qudda min dubur qala innahu min kaidikum inna kaidakunna azim nígbà àwọn òwò àsọyà lẹ́yìn ó túmọ̀ sí pé Yusuf ò fẹ́ ṣe ó ń sá lọ lóbìnrin yìí ń fà á lásọ fi ya lẹ́yìn nígbà tọ́ka wá rí ọ̀gá ní innahu min kaidikum ètí obìnrin rẹ̀ inna kaidakunna adheem ètí obìnrin lágbára o ó sì ń wọ́n yẹn wọ́n yẹn wọ́n nílà káyọ̀ obìnrin ò sí wọ́n nílà káyọ̀ àmọ́ mọ̀lọ́ dẹra mọ̀ dẹra fún ọ tó ń ti àìnílàáká ìwọ̀n yẹn nínú tọ́lọ̀ ń fi sàánú wọn ète obìnrin wọn ní burúkú ète nígbà tọ́lọ̀ fẹ́ ọgbọ́tọ̀ sọ ọlọ́run iná káyidà kùnà àvíìm nígbà ọlọ́run fẹ́ ròyìn ète obìnrin ó ní iná ète wọn ó tóbi ẹlẹ́ òun gbàgbọ́ lọ sọ́rọ̀ ètè ṣàìtàn ọlọ́ni inna kaida ṣàìtàn ètè ṣàìtàn ètè tó fúyẹ́ ni ètè tó fúyẹ́ ni tẹ́ bá gbé sẹ́gbẹ̀ẹ́ tó bìnrin àṣetánì bó ṣe ya wèrè tó yẹn kò lè dètè tó bìnrin ìgbà tó lọ rí tó ń sọ ètè obìnrin ó gbé ọlọ́run gbé ó fi gbólóhùn tó tóbi ṣùgbọ́n gbọ́dọ̀ débi tó ṣàìtọ́ kọfí wọ́n tó fúyẹ́ ni ìdí nìyẹn tó jẹ́ pé tọ́wọ́ pé ṣàìtọ́ ni bá ń gbé ló bá fẹ́ kó ẹ sí wàhálà àwùsù hàn àwùbí ńlá ìmọ̀ ṣàìtọ́ ló jẹ́ so ìfẹ́ pé obìnrin ló bá fẹ́ kó ọ sí wàhálà mọ́ dúró o mọ́ dúró náà tó ń ṣe àwùsùn ìlà ìbílẹ̀ ṣàtọ́nù rẹ̀ jẹ́ ò gbọ́dọ̀ dúró tó bá ráǹfààní àti máa ọ̀họ́ máa ọ̀họ́ kó súnmọ́ sàwùsùn ìlà ṣùgbọ́n tó bá yẹ dúró ọ̀ ètò <laughs> obìnrin kọjá kó kàn wá dúró kó ṣe àwùsùn ìlà ṣọlá gbàgì tó bá gbọ́ báyìí wọ́n mọ̀ pé nǹkan ṣe ọ́ ó lóun mọ́bi tó wà mọ́ ètò obìnrin ọlọ́ni ìnàka ìdàkú ní ọ̀gbìn Yusuf arid ayahada bí gàdé yẹn sọ pé Yusuf don't worry wá kọjú sí yàwó wastagfiri rabbak wastagfiri li dambik ìwọ obìnrin tọrọ àforíjì so torí pé tíwọ náà bá lọ farabalẹ̀ wí pé ọlọ́run kò ṣe màdámù ló pè ọ́ wèrè kọ́ ni ó rojọ́ wèrè kọ́ ni ó dá sórí bí ó ṣe bí ọkọ màdámù yóò ṣe trivialize ẹ̀ nìyẹn because tó bá jẹ́ pé ibi tí owó wà ní ọkùnrin ò ní gbàmù jára dàhàrà ẹ̀yin méjèèjì inú ká ẹ̀ méjèèjì ọ̀nà tàbí tọkùnrin bá wà convinced pẹ̀lú obìnrin yìí yóò lọ ìyẹn bóyá tọkùnrin bá kanlẹ̀ tí ní one or two things against ìyàwó ẹ̀ sórí ibi tí ò bá sí nǹkan kan bí wọ́n ṣe parí ẹ̀mí o Yusuf arid anahada don't worry ìwọ́n ti ẹ̀ mistake kiri ilé dàbí wa ọlọ́run láforíjì inna kíkún ti minal khatimin ìwọ ló mọ nǹkan tó ń ṣe ìwọ ibi tí ó parí sínú so ọ̀tọ̀ọ̀tọ̀ wípé ọlọ́run sàánú ànábì Yusuf nìyẹn o ọlọ́run sàánú sàánú ẹnì kọ̀ọ̀kan náà o so ànábì Yusuf alayhi salam wọ́n lọ ọmọ lẹ́sẹ̀ nígbà tó di pé àwọn obìnrin tó wà nínú òlu táwọn náà ń sọ wípé ah, irú jákirú jákirú yá ti já irú gbàtìgbàtì wo nìyẹn pé ọmọ ọ̀dọ́ inú ilé rẹ̀ وقالت نسوة في المدينة مرأة العزيز تراود تراود فتاها عن نفسه àti gbọ́ ìwọ obìnrin abiyì gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí lẹ́nu bá ń kọ́ obìnrin pé wà ní wà ní kọ́mọ ọ̀dọ̀ rẹ kó kó a a ìnà kọ́díṣà gàfà àhùpà a ó ti yóò fẹ́ ó ti yóò fẹ́ ni iná lánàárọ̀ ha fi dọ̀lá àlèmọ́ríà ní tó ṣe yẹn wọ́ọ̀sì gan àwa lójú tí wà ó tó ṣe yẹn ò dáa òǹkálùkù bá ń sọ̀rọ̀ òǹkálùkù bá ń sọ̀rọ̀ àṣé lóòótọ́ ni pé ẹni tíjà ọ̀bá yóò sọ fọ́kùnrin lòun àṣé lóòótọ́ ó fi hàn pé obìnrin náà kì í ṣe èèyàn burúkú ìgbìdíṣà ìtọ́ ń ti sí látàrí nǹkan tó rí ni fàlámà sẹ́mi àtìrí màkìrì yìí ná nígbà tó gbọ́ nǹkan tí wọ́n ń sọ àti tí wọ́n sọ nípa rẹ̀ arúsà láti ilẹ̀ yìí nà wà á àtàjá ti là ó nà wọ́n dákàá wá ó invite wọn ó fẹ́ kó wá bò ó fẹ́ gba dínà ó wá sẹ́ẹ̀sì oúnjẹ sórí tébù gbogbo wọn ti jókòó wọn ti jókòó wà á àtàtì kó la wà á hídà ó nà sí kí náà ó make sure pé ọ̀bẹ ti kárí gbogbo wọn ti mọ́bẹ lọ so òkè téèyàn máa ń bá wọn alákọ̀wé sí ló máa fẹ́ sàwọn kan mi wọ́n mọ sẹ́ẹ̀tì ni wọ́n lè ní pé ẹ kìíní yẹn òun náà ní ọba débi wípé tí wọ́n bá fẹ́ ṣe patí wọ́n á ní kọ́lọ̀ kan ní kẹ́ wọ̀ ẹ́ kọ́lọ̀ kan ní kẹ́ wọ̀ ẹni tí ò bá ní yóò mọ̀ sáré wá káàkiri wọ́n lè sọ pé oúnjẹ dínà tẹ́ fẹ́ ṣe yan níta àfẹ́ ni pé ilé kan la fẹ́ kẹ́ everybody kọ́kọ́ jẹ o so ó ti sẹ́ẹ̀tì ẹ̀ débẹ̀ débi pé ọ̀bẹ everybody kọ́kọ́ mú lọ ó kàn sọ bí ó kàn sọ fún anabi Yusuf wàkọ́ọ̀là ó khuruja alayhinna tí ogun wọn bá ti sẹ́ẹ̀tì wọn bẹ̀ lọ́ba yìí ó yá jáde sí wọn káwọn náà rí ọ mo fẹ́ wò bí ó ṣe rí lára tiwọn náà anabi Yusuf fine ṣùgbọ́n alimọ́sí àlàfo láàrin alẹ́ Muhammad salam àti alẹ́ Yusuf ta ló fàyè náà alẹ́ gbọ́mọ̀ yìí ṣe ẹlẹ́rìí ẹ́ so ẹ ti correct ẹ̀rí lè kàn nídìí alẹ́ gbọ́mọ̀ Muhammad salam alẹ́ bí fàyè ṣùgbọ́n tọ́lọ̀ ń bá fẹ́ kó hàn lára every individual wo ni yóò hàn ntọ́lọ̀ ń jẹ́ wọn lára Yusuf ni kò sí pé anabi Yusuf fáyìn jẹ́ anabi Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ìyẹn kọ́ ni attention lára anabi wa Muhammad sallallahu alaihi wasallam tẹ́ bá ka ìròyìn àwọn sọ̀hábà ẹ máa mọ̀ fún anabi fáyìn ẹ̀rí kó wà dàrẹ́tì tánàbí sọ wípé ẹwà tí ń bẹ fún anabi Yusuf dọ́bù rẹ̀ lọ́nà fún anabi Muhammad sallallahu alaihi kí ló jáde sí wọn lè fàlà mọ rọ àì rọ àì nà hù àkùbárì nà hù ọkọtọ àná àì nìyà hù nà wọn rí ànábì Yusuf jáde báyìí gbogbo wọn rí báyìí wọn Allahu akbar wọn bẹ̀rẹ̀ sí ní gbóná ọba tó bìnú Allahu akbar Allahu akbar wọn ti wà carry the way ọbẹ tí wọn mú lọ wọn fi ń gera wọn lọ wàkúlìnà haṣá ma'adha basharan ilé ìwò lè jẹ́ èèyàn kò pọ́síbù èèyàn kọ́ lè léyìí in hadha illa malakun karim ah angel lè o angẹ́lì lè léyìí kí èsì èèyàn níbi tá Nabi Yusuf fáìlì قالت فذلكن التي لمتنني فيه انتهى بويسيني ntẹ ń yọ ẹnu sí mi sí olùmọ ẹ̀yin náà dàbá yìí lẹ ń gé ka o tẹ fi gé ka yín dànù ẹ fi gé ra yín lọ́wọ́ bó bá sẹ́yìn ọlọlọgbọn tẹ dà sẹwọn òun náà wà mọ òun náà wà lẹ́nu wọlá kọdẹrọ wà tù ú ànáfsì fàstà àsọmọ obìnrin wa declare sẹfẹ gbòtọrọ èmi mo pè lóòótọ́ ó sì yarí kò sí ṣùgbọ́n sẹ́yìn pé ọ̀rọ̀ inú ilé nù ọ̀rọ̀ kápọ̀sì sí kápọ̀sì kìí sọ̀rọ̀ ìlú wọ́lá ìlàmùyẹ́ fa àlùmọ́ àmúrùhù ìlàyùsìjà lẹ́nà wọ́lá yẹ̀kú lẹ́nà mi lọ́sọ̀tún tí ò bá ṣe tí mo ní ṣe yóò ṣe náà ni o yóò yà lọ ni àbí kó wà nílẹ̀ tí ó yẹ pẹ̀lú kọ́lá rọ̀bì asíjìlọ àhábò ìlàyà á nàtà lẹ́bí Yusuf gbọ́ kọ́ ní dandan òun ságbọ̀dọ̀ sí náà ni àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n lọ̀rọ̀ òun ó jà sí ànábì Yusuf ní ya rọ̀bì asíjìlọ àhábò ìlàyà mo ní ṣòwòrò kan bẹ́ẹ̀ pẹ̀lú àdìsí àlẹ́ Muhammad tánàbí sọ wípé ọlọ́run ọba sọ wípé ana inda dọ́ni abdibi ibi tẹ́rù mi bá rò kó òun bá mi ibẹ̀ ni màá dóde ibẹ̀ ni màá ti dóde ṣùgbọ́n àwọn fò yá kíríta nàbí Yusuf sọ pé ya. rọ́bì àṣìjìnnà àhàbò ìlàyà ọlọ́run mo pìfà ẹ̀wọ̀n jẹ̀mọ́ ṣé tó bá ní kọ́lọ̀ kó yọ òun nínú ètè yẹn sọ́nà ọ̀bọ̀n níyọ láì ẹ̀wọ̀n bọ̀ èyí tó jáde lẹ́nu rẹ̀ yẹn ìtọ́nà fi ó jáde náà ni o àbí àmọ́ tó bá sọ mí náà ọlọ́run fún so ana aṣọ̀rò tí bá ti dé tí bá ti káyà yìí mo máa ń wò yá ah, ká sọ pé kò sọ bẹ́ẹ̀ ni nàám tó bá tọrọ nǹkan mí ọlọ́run lè fún bọ̀ ó sọ pé àṣìjìnnà ẹ̀wọ̀n àhábù ìlẹ́yà mo prefer mo nífẹ̀ẹ́ sí kí ẹ̀wọ̀n ju nǹkan tán fi lọ̀ mí yìí tí ara bí téèyàn máa ń kíyèsí téèyàn bá ń kí àlùkọ́tà ni òkàn ní máa dá lọ àṣeyàn máa ń sọ ní téèyàn bá fẹ́ tọrọ lọ́dọ̀ náà nítorí pé kò sí nǹkan tí pa ọlọ́run bá aláṣọ àtàlà tí kò ká bẹ́ẹ̀ ni ò sí nǹkan tó pọ̀ jù láti tọrọ lọ́dọ̀ aláṣọ àtàlà so bí ànábì Yusuf ṣe sọ fọ́lọ́run bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá ṣe kọ́lá rọ́bì àṣìṣìgìnà àhábù ìdáyà مما يدعونني إليه إلا تصرف عني tẹsirifọ àní káyidà ònà من ilẹ̀ iná wà á kó mílẹ̀ níjà ìlú ìyọ́ náà gbogbo plọ́ọ̀tì wọn yìí pátápátá tó bá kàn tó bá fi bá mi gbé kú òkú làmí bẹ́ẹ̀ tí n bá fi já sínú plọ́ọ̀tì wọn yìí ah yóò burú fún mi o màá wá dàbí ẹni tí ò dá kan mà bá dàbí aláìmọ̀kan ọlọ́run gbogbo ìjọ tí wọ́n bá ń dẹ páńpẹ́ lẹ̀dí wá ọlọ́run kò mọ̀ sọ wa páńpẹ́ tí wọ́n dẹ lẹ̀dí ànábì Yusuf àní ọlọ́run ni ẹ̀rọ gbọ́ ṣe ẹ̀gbẹ́ pé qala rabbi as-sijnu ahabbu ni fastajaba lahu rabbuhu ọlọ́run wá jẹ́ pé rẹ̀ síbi nǹkan tó fẹ́ fasarafa anhu kaydahu náà innahu huwa samiul alim ọlọ́run wá gbé gbogbo ète tí wọ́n gbélé ànábì yusuf lórí ọlọ́run wá gbé kúrò ṣùgbọ́n yusuf lè wọ́n torí pé n tó sọ fọ́nà pé rabbi asijinu ahabu ilayya àmì fastajabna lahu agbàdúrà rẹ̀ fastajaba lahu rabbu ọlọ́run gbàdúrà rẹ̀ bó ti tọrọ bó ti lóun fẹ́ adẹ̀jẹ́ gbogbo tó lòun fẹ́ amúkó fún àmúlẹ̀ wọn fún ma bá dáadáa fún mi bá di máa rọ àwòlẹ̀ àyà tí láyẹ̀sìkì lónìí náà wò àtàṣe yóò wà lẹ́wọ̀n ni tó ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́wọ́n bá Allah subhanahu kó má gbójú torí pé ọ̀rọ̀ méjì ló kó sínú níbi àyà suratu Nur tọ́lọ̀ sọ pé ọlọ́run ní wàlá kọ́dé anzalna ilaykum ayatin mubayyinat wà masalan àyìn tá à ń tú gẹ́gẹ́ tá a fi débi ìtàn Yusuf pé wà masalan mina alladhina khalaw min qablikum àtàpéjúwe irú ẹ̀ náà tí wọ́n lọ irọ́ sínà mọ́ọ̀yà lára àwọn tó ti lọ ṣáájú tìǹ masala yẹn àwọn onímọ̀ tẹ̀sí sọ pé méjì ni ayé kìsọ̀ kìsọ̀ tó Yusuf wà kìsọ̀ tó ah, ah, ya, ya, Maryam torí wọ́n pe yá Maryamu rẹ̀ Maryam mọ́kánátì àbókè eh, imrat ìyá rẹ̀ ṣèyàn rédèrèdè láàrin wa bàbá rẹ̀ sì ṣèyàn burúkú níbo ló ti rọ́mọ láì lóyún láì lọ́kọ so torí ẹ̀ lọ́dọ̀ àwọn yahudi júù wọn yìí pé ànábì yìí sálọ́mọ àlejò ni so nínú nǹkan tó yẹ pé àwọn tí wọ́n pera wọn ní ajínrere àtolùsọ àgùntàn nínú nǹkan tí ò yé wọn nítorí ẹ kó bò kó kó bọ̀ kó bọ̀ ó ló lè bọ igba abẹ́rẹ́ lóòkù báìbù tẹ ẹ gbé kò yé yín ẹ fi kùránì píríkì ṣé ìláwò jìnà síbẹ̀ kí lè mọ́ pa kùránì ẹ wà á pe súrà ẹ pe bálabàlá ẹ dà kọ súrà ẹ wí kẹtẹ ẹ mọ wí kẹtẹkẹtẹ nípa alukur'an báyìí wọ́n yẹn mọ́ yanjú. báìbù ṣe ẹ ẹ ìtì ń bẹ́ẹ̀ ẹ mójútó kó jẹ́ pé òun lẹ́fì ọ̀rọ̀ fáwọn àwọn àgùntàn tẹ́ ẹ nínú tí ò yé wọn nìyẹn o jíù kìí ṣe jíù àti kírísítẹ́nì ò papọ̀ o ní kírísímàsì tí wọ́n láwọn ṣe lọ yìí àwọn tí wọ́n kóra wọn ta ní Ísírẹ́lì tí wọ́n sẹ́líbrétì kírísímàsì wọ́n àrẹ́sìtì wọn ní Ísírẹ́lì wọ́n àrẹ́sìtì wọn ẹ náà ẹni tí Ísírẹ́lì tó èètì jù nínú Muslim àti Christian ọlọ́run nìkan ló mọ̀ bọ̀ torí pé no ẹ̀mọ́ wà surprise ṣe ẹ̀kú ní Al-Qur'an Karim ọlọ́run kan rẹ̀ bínú sáwọn Júù ni àbí kí ló pa àwọn Christian dọ̀lúùn àwọn tí ò dá kan mọ̀ so Bible yẹn ẹ̀kú gbé Kùránì gbígbé kúra lè mọ́ tọ́ quran wa ni inú suratu máa pè balabala mo pe ń da fọ dákun àbọ̀rò péré ni quran kan jẹ́ ìkan tó kàn mọ́ kàn mú so wọ́n kọ yóò bí wọ́n kọ Yorùbá gan bí wọ́n kọ Yorùbá gan bóun ló mọ̀ tó ń sùn. Jew yàtọ̀ sí Christian dọ̀là jíù ọmọ àlè ni wọ́n pe ànábì Ìsá àlẹ́sàlátùwọ̀sán olóòjẹ́ jẹ́ pé ìsìláàmù wàsàfíyà yẹn ìsìláàmù ló dúró láàrin gbogbo ẹ̀sìn àṣejù hmm? wà lọ́dọ̀ Júù àbí àṣejù wà lọ́dọ̀ Christian àwọn lè pè lọ́mọ Ọlọ́run àwọn lè pè lọ́mọ àlè Islam ah, ní rárá nabiyun muqarrabun nabiyun mursal anabi tọ́lọ̀ rán ni alápọ̀lẹ́ kó tó lè jẹ́ mùsùlùmí má jẹ́ mú ni pé ọgbọ́dọ̀ nígbàgbọ́ náà níbi ìsá ara má jẹ́ mú pé yóò jẹ́ mùsùlùmí pé ọgbọ́n nígbà so nínú àwọ àtàwọn ta ló gbé sípò àpọ́nlé so ẹ̀yìn pè lọ́mọ ọlọ́run òun sọ pé lámúyẹ̀ lílọ àlámúyú ládìí òun ò bí wọn sí bí òun ẹjẹ́ má fi kùránì píríkì mọ́ ẹ máa ka báíbù yín tí wọ́n kọ ní yorùbá lárúbáwá ni wọ́n kọ ilé yìí o ó sì ní iye àsìkò téèyàn ó lé ọ̀lẹ́ kéèyàn ó tó sọ pé òun ọmọ òun ọmọ sọ nǹkan nípa rẹ̀ o ẹ mójútó báíbù yín o kò jọra wọn o báwa bá ń sọ̀rọ̀ tá bá sọ̀rọ̀ kàn yín akàn nínú alukur'an bí tẹ́ bá ti kàn án nínú kùrán nínú báíbù tí wọ́n bá ti sọ nípa islam ẹ máa ń sọ ń bẹ̀ gbogbo èyí tẹ́ ń ṣe yìí nígbà tí èèyàn kàn ń lálàá tí kàn ń sìrànràn ṣèbí tí mo ti lọ ni pé ànábì Isa alayhi salam ìtàn rẹ̀ bí wọ́n ṣe lọ mọ́ ìyá rẹ̀ létí a sọ pé ó ṣàgbèrè látàrí ọ̀nà tó gbà lóyún ànábì Ìsá àlèsàlám ọlọ́run náà ṣàfọ̀mọ́ tiẹ̀ náà bẹ̀. bí wọ́n ṣe wá parọ́ sínà mọ́ ìyàwó Aisha ọlọ́run wá ń tọ́ka sí wípé bá a ti ṣe bá a ti ṣe ṣe bàrọ́ àfọ̀mọ́ ìyàwó Aisha yìí ó ti ṣẹlẹ̀ náà sáwọn tó wá níṣáájú ọ̀gọ̀rọ̀ àwọn onítẹ̀fsírì sọ pé Nabiyullahi Yusuf wa Maryam imra'atu ibnatu imran ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí Yusuf ọlọ́run ní Ayọ, kò sínú ẹlágbèrè Ayọ Yusuf ń bẹ kò sínú oníṣekúṣe bó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà pẹ̀lú Mọ́ríyàmù nìyẹn ìyẹn ló sún wa débi ìtàn ànábì Yusuf àti ìtàn ànábì Isa aleyhisalam pẹ̀lú bí ìyá rẹ̀ ṣe lóyún rẹ̀ nínú súrátù Mọ́ríyàmù a wàá sọ yẹn náà lọ́la ìsìláàmù eléyìí sẹ́sìn pé kọkàn mọ́ mátamọ́ mátamọ́ mátamọ́ mátamọ́ ọ̀rọ̀ tí ò jọra wọn ẹ̀sìn tó ní píríncípù tèyí tó bá ní ká nífẹ̀ẹ́ yín pé ká bá yín sọdún yín ni. Islam ò of course Quran ò ní ká bá yín sọ̀tá náà are we fighting you? sáà bá yín sọ̀tá ni. ò bá yín sọ̀tà lórí kíláfẹ́ ọba yín sọ̀tà sí. èyí tá a bá lè sọ fúnra wa tá a bá lè jọ gbọ́ ká lè jọ yé ká gbọ́. ẹ tẹ́ ẹ bá sì lẹ́ẹ̀gbọ́ èyí tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe ni pé ẹ gbọ́dọ̀ sọ pé a má gbé lù ẹ sì gbọ́dọ̀ fara lé wa ẹ sì gbọ́dọ̀ lé wa kó wà ládùúgbò lókùgbà tẹ́ ẹ bá ti ṣe gbogbo yẹn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ káríra wa kákíra wa bó bá nídìí nǹkan lọ́wọ́ mi bó bá nídìí nǹkan lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn yín ọdún yín ara ẹ̀sìn yín ni ọdún wa ara ẹ̀sìn tiwa ni torí tẹ́sìn yín ò bá kọ̀ fún yín wípé kẹ́ ẹ bá wa sọdún wa níjọ́ tá a bá ń ṣe you are welcome àwọn ò ní problem àbí àwọn òfin ló jẹ àmọ́ ẹ̀sìn yín ti wá kò yọ̀ǹda káwa darapọ̀ mọ́ yín níjọ́ tẹ̀yìn bá ń ṣẹ̀sìn tí yín tẹ̀ ń sọdún ẹ̀sìn wa ò yọ̀ǹda ẹ̀ so mọ́tò yẹn sí trade. Ọ̀yọ́mèsì tàbí ah, kí ló ń jẹ́ pé kò ṣe sílẹ̀ ládùúgbẹ̀sì tó clear tí ó dàrú tàbí bí ìyẹjú ẹ̀ fún wa yìí ìyẹn ò kì í ṣe hatred kan la ní tá a bá sọ wípé tó bá dìgbà ọdún yín àní jẹun yín kódà àní kí yín ẹ̀sìn wa tó pé èyí tẹ̀yìn ṣe yẹn ọdún tẹ̀yìn ṣe yẹn ara ẹ̀sìn ni káwá bá ń ṣe kábà yín dá sí i ó fi hàn pé n ta aláǹṣe kò yé wa torí pé ẹ̀sìn wa ò yọ̀ǹda ká dá sí ẹ̀sìn ẹlẹ́sìn and the principle tẹ̀sìn wa dúró lórí òun ni pé ẹni tẹ́yìn ń ṣàjọyọ̀ bíbí rẹ̀ ẹ pè é ní ọlọ́run lọ́dọ̀ tiwa kì í kọ́kọ́ sọ ọlọ́run náà so kí ni wàhálà kí ni problem kò sí mùsùlùmí kankan náà táà jọ máa ní pírẹ́ǹtì tó bá dìgbà ọdún ti wà ibi iṣu táà máa ní ni pé yíyọ òṣùpá táà fi máàkì bíbẹ̀rẹ̀ kíka oṣù ìyẹn dẹ̀ ní ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó ti yí ìzẹ̀ fún wa lọ́wọ́lọ́wọ́ táà ń sọ̀rọ̀ yìí àwa ti fẹ́ bọ́ sálẹ́ báyìí ilẹ̀ ẹsẹ̀ mọ́ ni láwọn ìlú kan mo sì rántí dáadáa ìkan ọmọ ìyàwó dáadáa bóyá Australia ló wà lọ́dún yẹn mo wá kí pé a kú ọdún èmi torí ọjọ́ yẹn bọ́ sọ́jọ́ ọdún fún mi à ah, christian ẹ̀yin lẹ́yìn ti sọdún àwọn rẹ̀ fi sọdún. lónìí ìjọ ọdún tilẹ̀ sú lọ́dọ̀ tí àwọn ṣẹ̀ṣẹ̀ jí táwọn ó sọdún ni ìyẹn ṣe problem because yíyọ oòrùn ní gbogbo ayé ó yàtọ̀ síra wọn so kò sí mùsùlùmí kan tó yẹ pé òun sọ pé òun bá dá sọdún àìmọye tó àwọn tó táwọn tó jẹ tó jẹ lẹ́sìn yín wọ́n sọ pé àwọn ò sọdún yẹn ọdún yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ ìjọ mùsùlùmí wo lẹ́yìn mọ̀ tó sọ pé iléyà ò lẹ́sẹ̀ ńlẹ̀ àbí ìtúnu ò lẹ́sẹ̀ ńlẹ̀ so táwa bá táwa lá ní àwọn ò bá yín sí kí ni ẹ bá àwọn ọmọ ìyá yín tẹ́jọ lẹ́sìn kankan náà tí wọ́n bá yín ṣe ẹ bá àwọn jà náà ẹ fún wọn lésì àwọn ẹlẹ́ẹ̀kọ́ fèsì ẹ fún wọn ní púrúfù tí wọn ò ní kò ń ṣe àwa tẹ́pẹ́ ẹ̀sìn tiwa ọ̀kan lẹ̀ papọ̀ mọ́ ti yín tẹ̀tẹ̀lẹ̀ tó dẹ̀ wá sọ di pé trade ni a ní sí yín kíní ni máa sọ jákujàku jákujàku. gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà lọ́mọ kẹtẹ́ ń ṣe torí àwọn olóúnjẹ ìyá náà pọ̀ láàrin àwọn mùsùlùmí náà tó ń bẹ́ẹ̀ sí náà torí pé ẹ̀yìn kan ń jẹ́ iná fi ra àwọn tí ò jẹ́ gẹ́gẹ́ bí aláṣejù ẹ̀yẹ́ kẹ́ ẹ̀dúró dédé ni ebi kí ló ń pa yín dédé lẹ́ran àgbà tẹ́lẹ̀ di ẹni ó jọra wọn ni nkálukú náà lọ dúró dédé dẹ̀ bákan náà dẹ̀ ni pé mọ́sàsẹ́jù pẹ̀lú ẹni tí ò kí ń ṣe mùsùlùmí nínú ẹbí rẹ̀ àbí ládùúgbò rẹ̀ ní at the same time islam ní ká ṣe dára sí wọn kò yọ̀ǹda bá wọn ká dàpọ̀ pẹ̀lú wọn níbi ẹ̀sìn wọn torí pé àdàpọ̀ níbi ẹ̀sìn ò sí pé we hate you torí pé àkíyín kú ọdún sí pé la mú àwọn yín náà lọ by Quran ìdíkùnrin pé táyìn gan bá fìfẹ́ yẹn sí wa gan ìfẹ́ yẹn ò àfìgbà tá a bá tó sẹ̀sìn ní látẹ́gbọ́ ankal yahudi wan nasara hatta tẹ̀tẹ̀lẹ̀ amílátà bọ̀ a ní àti kò ní ká bá yín sọ̀tá nígbà tẹ́ ẹ̀ bá ti tẹ́yìn lóò fún lọ́mọ wa tẹ́ẹ̀lì amọ́gbàdúgbò tẹ́ẹ̀lì amọ́gbélé rárá ẹjá wa jọra máa ṣe dáadáa tá a jọra ṣe síra wa tó bá di bí ẹ̀sìn ẹ̀yẹn máa ṣe tiyín ẹjá wa náà máa ṣe tiwa tẹ́sìn yín bá àláwọ̀ wípé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa nígbà ọdún ẹ ẹ darapọ̀ mọ́ wa àáfin ló ń jẹ ẹ ṣùgbọ́n ẹ má expect it pé yóò jẹ tí four thirty àbí fifty fifty o àbí òun lè mọ́ bìí pé torí pẹ́yìn náà wá ṣe fún wa àwa náà wá gbọ́dọ̀ gba ti rárá ẹ̀sìn wa wà láwùrẹ̀ ẹ ṣàlàyé ẹ kó yé wọn ọ̀tá kọ́ ìkórìíra kọ́ àlàkalẹ̀ nínú alukur'an àtẹ̀kọ́ tó jíṣẹ́ lá Muhammad sallam tó kọ́ wa nìyẹn ìtòsùnmí débẹ̀ yẹn ni wípé ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ń sọ nípa irọ́ tí wọ́n pa mọ́ ìyàwó Aisha àti Safwan bin Mu'attal pé àwọn méjèèjì wọ́n ṣàgbèrè tọ́lọ́wọ́n bá wá kílẹ̀ àwọn ọlọ́run wá ń sọ nínú Al-Qur'an wípé walaqadi anzalna ilaykum ayatin mubayyinat àwọn àmì ọlọ́run tó fojú hàn a nínú súra yìí wà mọ́sálàn àti ìtàn eléyìí tó yẹ pé látọ̀dọ̀ àwọn tó yẹ pé wọ́n ti lọ ṣáájú ní wà mọ́ ìdọ̀tà lil muttaqin àwọn onímọ̀ sọ pé wà mọ́sálàn mílẹ̀ lẹ́dí náà kálọ̀ mi kọ́bìlìkùn tọ́nà wọn bá sọ ọlọ́run la ìyá ànábì Ìsá náà níbi irọ́ tí wọ́n tún wọ́n lọ́mọ létí aṣọ kò sí nínú gbogbo àwọn ẹlẹ́sìn mẹ́sìn pátápátá kò sáwọn tó sàpọ́nlé ànábì Ìsá tó Islam. ìta ayọ́lẹ̀ fún ànábì náà la yọ́lẹ̀ fún ànábì Ìsá àlìsà kí la yọ́lẹ̀ fún ànábì ṣe a máa pe ya Muhammad sàmọ́ sọ pé yá Muhammad ah kí n sọ pé yá Muhammad Muhammad gan sọ fún wa pé ẹ má pè mí ẹni tó rán mi ní kẹ́ ẹ pè and this is the same message of Prophet Isa alayhi salam inna Allaha rabbi wa rabbukum fa'buduhu gbẹ́nu ànábì Isa nìyẹn inna Allaha rabbi Allah is my Lord wa rabbukum and your Lord too fàbùdùhù òun ní kẹ́ẹ̀ máa sìn òun ní kẹ́ẹ̀ máa worship so ànábì Ìsá ò sọ pé kẹ́ẹ̀ máa sìn mí kò sọ pé ẹ mí ó ní ẹ sìn so a kì í pe ya Muhammad ya Rabbi ya Allah la mọ̀ sọ ẹsẹ̀ ní kéèyàn pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni bọ́dí gbọ́dọ̀ pé ya Ìsá o gbọ́dọ̀ pé o gbọ́dọ̀ pé Jesus ànábì Ìsá kọ́ náà ọmọ pé. ọdọ ọlọ́run ló darí wa sí ó darí wa sọ́dọ̀ Allah so ẹ wo Islam kìí ṣẹ̀sìn àbòsí o kìí ṣe ẹ̀sìn rọ àbí àgbélẹ̀kọ nígbà tó sọ nípa Isra wal ní sọ́mọ̀ ẹlẹ́ẹ̀kejì lànà ti bá ànábìyí sáà ànábì Ìsá ó wà bẹ́ẹ̀ tọ́ ó ń padà bọ̀ ànábì Ìsá ń padà bọ̀ so his coming back is real ó fẹsẹ̀ rinlẹ̀ nínú alukur'an ó fẹsẹ̀ rinlẹ̀ nínú àdìsá ní Muhammad sallallahu alaihi wa sallam bánabi Ìsá ń padà bọ̀ not as Lord but as messenger òjíṣẹ́ náà ni òjíṣẹ́ ọlọ́run náà ni. so ìgbà tí wọ́n parọ́ sinamọ ìyá tó bí anabi Ìsá Ọlọ́run ṣàfọ̀mọ́ rẹ̀ tí wọn náà bá géèyàn tó bá jó látàkùn kọdídá àbàtì àrùbáàbò ọkùnlù mọ̀nsáàrọ aládàrbìhìm wọ́sán ẹ má sọ pé àwọn tọ́lọ́ lè gbìjà wọ́n ti lọ lókùgbà tẹ́ bá ti mẹ̀ntẹ́ irú sáǹdì táwọn ẹ̀tẹ̀lẹ̀ àná tí wọn ò finú méjì bọ́ lọ́wọ́ bá lò gbogbo rọ tí wọ́n bá pamọ́ yín gbogbo tí wọ́n bá sọmọ yín tán lọ́mọ nílé tí a sọ pátápátá ọlọ́run bá máa ṣàfọmọ yín kúrò mẹ́ all what you need is just sincere sincerity ẹ sincere pẹ̀lú ẹ̀sìn tẹ́ ń ṣe àwọn kan lè máa ṣe tó jẹ́ pé camouflage ẹ̀sìn ni wọ́n ń ṣe ọlọ́run bá mọ̀ yín ó dẹ̀ mọ̀ bí ó ṣe yọ ẹ̀yìn kúrò bẹ́ẹ̀ tí yín yàtọ̀ sí tiwọn. so anabi isa alayhi salam nabiyyun minal anbiya òjíṣẹ́ kan náà àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ni nígbà tá a bá sì dárúkọ rẹ̀ kọ́ àmọ́ orúkọ <laughs> rẹ̀ attract a sacred word alayhi salatu wa salam gẹ́gẹ́ báyìí sọ fún àdébọ̀ Muhammad kọ́kọ́ sallallahu alayhi wa sallam àwọn onímọ̀ sọ wípé sallallahu alayhi wa sallam àti alayhi salatu wa salam a kàn fi sàdáyọ̀ wípé a kàn lẹ́ sallallahu alayhi wa sallam a kàn lẹ́ má nẹ́bí láti fi ṣàfihàn àjùlọ anabi wa muhammad sallallahu alaihi wasallam. gbogbo àwọn anabi ọlọ́run so if mistakenly say anabi isa sallallahu alaihi wasallam, sallam tó bá sallallahu alaihi wasallam sallam fún anabi isa kì í ṣẹ̀ṣẹ̀ tó o bá sọ pé alaihi salatu wa sallam fún anabi náà kì í ṣẹ̀ṣẹ̀ naam ṣùgbọ́n a fi adá akànmọ́mọ́ rìtẹ́yìn ni sallallahu alaihi wasallam fún ànábì Muhammad sallallahu alaihi wasallam nìkan torí pé òun gẹ́gẹ́ ní ànábì tọ́lọ́rọ́ sí àlèwọ́mọ̀ so torí nìsín tọ́ba ẹ̀dá nìkan bá lọ ṣe alẹ́ sàlátù àsàlà fún àlẹ́bí nìsín ọmọ tó lọ dìjà láàrin ìyá àti ẹ̀yìn mùsùlùmí kò sí nìkan tó yẹ kó dìjà so àbí ọlọ́run bá aláṣọ ṣàánú ọ̀tàlá gbogbo ọjọ́ máa ń parọ́ mọ́ wa tí wọ́n sọ nǹkan tá a ṣe ọlọ́run kó dàpọ̀ kó mọ ẹ̀la oníkálukú wa torí pé bọ́lá ṣe yọ àwọn ìyàwó Aisha àti Safwan lọ àtọ́ bó ṣe yọ wọ́n yìí náà oníkálukú wa la bùkátà rẹ̀ láwọn ibì kan ó lè má jẹ́ ọ̀rọ̀ pé ó ṣe sìná ó lè jọ́rọ̀ mi náà tí wọ́n kàn parọ́ rẹ̀ mọ́yà ọlọ́ba Allah subhanahu wa ta'ala kó dà kókó jọ kó fi sọ rẹ̀ kó fi sọ wa kó gba ilé ìta ṣe kó gba níjọsìn ìdí nìlá ìtàlá tó bá di ọ̀la a sọ lórí àyà yẹn a sọ díẹ̀ náà nínú tó jẹ mọ́ ọ̀rọ̀ ànábì Ìsá àti ìyá rẹ̀ nínú Al-Qur'an kó mọ́ ká lè mọ̀ wípé tipẹ́tipẹ́ náà ti máa ń lọ́rọ̀ mọ́ èèyàn létí aṣọ ní nǹkan tó yẹ pé èèyàn sì mọ́wọ́ èèyàn mẹsẹ̀ ọ̀tọ̀ ni téèyàn ó máa wí ọ̀tọ̀ ni tí wọ́n sọ pé òun wí ọ̀tọ̀ ni téèyàn ó máa ṣe ọ̀tọ̀ ni tí wọ́n sọ pé èèyàn ṣe ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí kì í wá sí pé ó wàá pa tó ń ṣe ó wàá pátì kì í ti wá gẹ́gẹ́ bí mùsùlùmí ó wàá sọ pé o ò ṣe mọ́ àbí o o o àrárá o ó ní sùúrù ni ọlọ́run bá máa bí ó ṣe ṣàfọ̀mọ́ ẹrú ẹ̀ ọlọ́run bá tipẹ́tipẹ́ tí wọ́n sàfọ̀mọ́ àwọn yẹn àbí ọlọ́run bá gbogbo táwọn yẹn ń pè lọ́wọ́ tí ò kì í ṣe tiwa ọlọ́run sá yọ wá mẹ́ wasallu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam assalamu

oníbèrè ń béèrè wípé bàbá ìmáàmù kan bẹ tó já sí wípé ní mọ́sálásí tiẹ̀ ẹ gbọ́dọ̀ pé wọ́n ṣàkíyèsí ẹ gbọ́dọ̀ sọ fún apẹkọ mẹ́ta wà tí wọ́n ti tó kù díẹ̀ káàtó ìṣèlú bàbá ìmáàmù ó tẹnubọ ìpè wọ́n mọ sí pé nínú pé wọ́n mọ sẹ látàwọn ó tẹnu sí máìkì wọ́n sẹ́yìn wọ́n wá ní pé kéèyàn lè kò tún pé àwọn èèyàn pé ṣé pẹ̀lú wọ́n sì máa ń ṣàwọn kan tó yẹ pé kò bọ́ sójú ẹ̀ àpẹẹrẹ irú ẹ̀ ni pé ká máa sọ àwọn ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀sìn àbí ọ̀rọ̀ tí ò tiẹ̀ dá nínú ẹ̀sìn gan. Ànábì dẹ̀ sọ pé mọ̀ọ́rọ̀ àmì kò mú karọ́ fàlẹ́ yóò gbá yẹ̀rọ̀ ó bìyàdì yìí ṣẹ́rí ìbíyáde yìí àwọn onímọ̀ sọ pé àwọn aláṣẹ ló ní ìbíyáde ẹni tó bá rí nǹkan tọ́kàn rẹ̀ kọ̀ kó change ẹ̀ kó yí padà sí dáadáa pẹ̀lú ọwọ́ rẹ̀ wọ́n nìyẹn àwọn aláṣẹ ìgbọ̀nsẹ̀ pé aláṣẹ kò sẹ́ni tí ò lè fi ọwọ́ òfin mú wọ́n ní aláṣẹ nìkan ló lè wàyí ńlá mi yẹ sẹ̀tì rẹ̀ so nígbà tí wòye bá sì ń fábílì sáà nìyí wọ́n ní àwọn tí wọ́n mọ̀ lo ahọ́n láti fi yí nǹkan tí ò dá padà àwọn onímọ̀ ẹ sọ ìmọ̀ fáwọn èèyàn ẹ sọ̀rọ̀ ẹ gbé kalẹ̀ dáadáa ẹ má gbé kalẹ̀ lọ́nà tí ó fi dàbí ẹni pé ẹ ń takò àwọn aláṣẹ ẹ fi ìmọ̀ sọ̀rọ̀ wàá ń yẹ sẹ́tẹ̀rì káwá sọ pé ẹ wàá gbọ́dọ̀ ìlú tẹ wàá ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó o bá fi sọ̀rọ̀ ó gbé ọ àlọ́bí wa sọ pé tí o bá wá sí kápá àti lè sọ̀rọ̀ fàbí kọ́lìbì ẹ wàá fọkàn kọ́ àlọ́bí wa bẹ́ẹ̀ ni ọba àfọlì ìmọ̀ ìmọ̀ ni tó lẹ́jù nìyẹn oníkẹ́ ẹ máa rí yẹn kó máa ṣe nǹkan tí ó dáa ẹ ní kápá kẹ ẹ fọwọ́ stop ẹ ẹ ní kápá kẹ ẹ fẹnu sọ̀rọ̀ ẹ fọkàn kọ́ bá wọn ẹnẹ́bí ni ẹnu lẹ́nu nínú ìgbà wọn. níṣẹ́ àwa wà ní àdúgbò àbá wà ní mọ́sálásí náà láti máa ń kírun pẹ̀lú gbogbo bí bàbá yìí ṣe máa ń wí bẹ́ẹ̀ nìkan bá sì ti sọ̀rọ̀ èpè ní bàbá òkè mọ́lẹ̀ ṣé ọkàn náà làá fi kọ́ lọ. wẹ́ èmi bìlì fi pé tá a bá báwọn bàbá yẹn lò dáadáa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a bá rí tọwọ́ wọn gbà tán á rí tó gbọ̀pá á rí tó pọ̀ gbà níbẹ̀ níta fi bá wọn lò alákọ̀ọ́kọ́ ni pé èsì ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ hmm? kídímọ̀ mọ́sálásí kídímọ̀ mọ́sálásí ó di mélòó lẹ́yìn ìgbà yẹn ni pé sọ́dá kọ̀ sọ́dọ̀ wọn. ẹ mọ̀ sí sọ́dá kọ̀ọ̀kan àwọn ẹgbà torí pé ẹni tó bá ń ṣe báyẹn fún yàn sọ pé gbogbo pírísìpì ló wà nínú díwáni mọ́mù ṣáfì ìdákẹ́fọ́rọ́tì òyòbùkà fílmànáyà àbí tó o bá fẹ́ kí àṣìṣe rẹ àwọn èèyàn ti rí pé ìwọ ọmọ nkè gbọ́kígbà ẹ ní ìgbónbídíà ẹ tó o bá fi káfẹ́ ká máa sọ́mọ́ ìwọ sáà máa fún wọn ní máa fún wọn ní wọ́n ti mọ̀ wípé ah tó bá ti yọ kódà tó bá ti ń sọ lọ́bàá yẹn ah ti ń sọ yóò tẹ̀mí lọ́rùn àmọ́ ó lè máa lọ fún ẹnìyẹsẹ ó lè máa lọ ní ìsìnkú kó fún olúwa rẹ̀ two thousand ẹgẹ́tẹ̀ òun náà wà ní sọ̀rọ̀ kò sì tẹ́ lọ́rùn díẹ̀díẹ̀ tó títí títí tí ẹ ra àwọn kan gbà ẹ ra àwọn kan gbà àwọn kan wà. tẹ bá ti wá rí àwọn èyí tó tóbi tó tóbi tó tóbi gbà tí ò bá ọmọnìyàn gan mu ọmọkọ̀ bọ́mọlúwàbí gan mu kí wọ́n ní ìmọ̀ọ́mù odidi mọ́lù mọ́sáàsì yóò agbẹnu sí máìkì èpè ní òwà mọ́sẹ́ so kò sẹ́ni tí ó kí wọn fún yẹn ẹ ti gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ wọn yóò kàn kù síbi àwọn kọ̀ọ̀kan tó bá ká àwọn kọ̀ọ̀kan yẹn rò pé ó bẹ́ẹ̀ dà ká fáwọn eléyìí lẹ̀ bí kí wọ́n sọ pé ẹgbọ́ o nígbà tẹ́ ẹ bá gba ìpè tẹ́ ẹ gba pé mọ́sálásí kò kọjú sí kílà dáadáa tó bóò ni ẹ̀yin náà làáfà wa nígbà tẹ́ ẹ ti ń fọ́n lówó náà ẹ̀yin náà làáfà wa bóò ni kó ṣe wà tó bá tẹ èmi láì ìwọ́n máa sọ̀rọ̀ ìwọ́n máa sọ̀rọ̀ tó bá pẹ́ ẹlòmíì lọ́fẹ́ sọ ní ìsinmi rádaràda ni wọ́n mọ̀ sọ ìwọ ló ti mọ̀ sọ nígbà tó ti ń tìkù tẹ́ ẹ bá ti ráwọn nǹkan tó tóbi gbà lọ́wọ́ wọn tó bá kù síbi pé àfa gbogbo nǹkan mo lè fún ọ ǹdí gbà kí wọ́n mọ̀ rọrùn ẹ fi mi ò lẹ́yìn because ọlọ́run lọ́mọ yẹn tí ò ní wá kírun mọ́tà sí nítorí pé wọ́n gbọ́ ìpè tí wọ́n sọ pé ìbí tá a rò pé a ti fẹ́ lọ́mọ ṣàdúrà ìpè náà tó sẹ́ńbẹ̀ so ẹ farabalẹ̀ ẹ bá wọn lò dáadáa gbogbo àwọn bùkátà mọ́sálásí ẹ̀yin ọ̀dọ́ ẹ sára yín jọ ẹ mọ ẹgbọ́n àwọn bùkátà yẹn èyí tó bá nídìí owó ẹ mọ bèrè owó lọ́wọ́ wọn káwọn náà ò dé kán bá gbà tálá tó fà mí ṣe kò tí yìí àwọn àfáà làjọ ṣe. mọ́sálásí nídìí nǹkan báyìí kan kan táwa ní ah, mọ́sálásí wà lówó ńlẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀pẹ̀rẹ̀ ayé jọ ẹ̀jẹ̀ wà mọ́sálásí. before you know it wọ́n á tẹ̀ fún yín ọlọ́run gáàdì ni so ẹ ní kọ́ńtínú lákàtí máa wà ń bẹ́ẹ̀ ká máa ṣépè ẹ gbọ́dọ̀ máa wá hálù síbò ni àṣeṣe ṣùgbọ́n ọlọ́run àlàwà rẹ̀. aleykum salaam wọ́n ní pé àwọn gbólóhùn tó jáde nínú al-Qur'an makhraja du'a tó wá níwà àdúà bí àwọn rọ́bà náà kò ṣe a lè mú wá ní sujud látàrí pé ànábì sallallahu alaihi wasallam pé kámọ́kì àyà al-Qur'an kámọ́kì ní sujud ṣẹ́rí àṣírí tó wà ní ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam máa lé sí oúnjẹ yìí tí ànábìwá muhammad salam tí ò bá kọ̀ fún wa wípé ká má ka alukur'an ní sojúdù àti rúkú àbí ẹ̀kọ́ ṣẹ́yìn ò mọ̀ pé ó pọ́síbù tí ẹni tó ń kírun tí ó mọ̀ sí mọ̀rọ́jà áyà tó fẹ́ kà ní rákẹ́lẹ̀ kejì ní sùjúdù àbí ní rúkú ṣé ẹ pé pọ́síbù tí ó mọ̀ sí mọ̀rọ́jà rẹ̀ ní rúkú ní sujud pé kò kọ́kọ́ wò ná pé sọ sì dá sọ wà mẹ́ wà nábì kọ̀ fún wa so ahmed wa sàlám wa ní pé kásá àdúrà tàbá wà ní sujud àbí gbólóhùn tó bá wá nínú alukur'an tó wá níwà àdúrà bí àwọn rọ́bà náà oníbèrè wa sọ pé bí rọ́bà náà habla náà mílẹ̀ àzúwájì náà wàdúrì yá tì náà àbí ìyẹn ló ń béèrè wá béèrè pé sí ìyẹn lè máa ṣe ní sùjúdù á sọ pé bẹ́ẹ̀ ni one gbólóhùn yìí jáde mọ́kọ́rọ́jà dùá ìwà àdúà náà ló wá nínú alukur'an ẹlẹ́ẹ̀kejì ni wípé gbólóhùn yìí ní sìn àníyàn rẹ ni kò ṣàdúà àníyàn rẹ kọ́ ni pé òun ké alukur'an tó bá fẹ́ ṣe èyí tó dáa jù rọ́bà náà á ti nà rọ́bà náà yẹn ìwọ lè change ẹ̀ kó sọ di àlà umma àti nà fi dunya asana because pò kàn gbé rọ́bà náà kúrò tó gbé àlà umma sí kìí sáyà kúránì mọ́ kódà kéèyàn bá láníyàn pé kúránì ló ń kà tó bá lọ ṣe báyẹn wọ́n sọ fún pé òun ka Quran kò ní lẹ́sàn-án kọ́ ka Quran so ọ̀nà mẹ́ta mo gbà dáhùn gbónà yìí gẹ́gẹ́ fúnra rẹ̀ náà Quran ó wà níwà àdúrà ẹlẹ́ẹ̀kejì pé ìwọ gẹ́gẹ́ àníyàn rẹ ò sọ pé òun ka alukur'an òun ṣàdúrà ni ẹlẹ́ẹ̀kẹta òun náà wà ní wípé tó bá fẹ́ ṣe dáadáa kàn ọ́ra chẹ́ǹgì gbólóhùn kan nínú àyà Quran yẹn kò kí ń ṣe àyà alukur'an yẹn ó kàn di gbólóhùn àdúrà ni like you remove Rabbana and replace it with Allahumma Allahumma atina tàbí kó kó méjèèjì papọ̀ اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أعلم وعليكم السلام ورحمة الله وبركاته Yeah.

kèfèrí náà ni kò lẹ́sìn kò ṣe islam kò ṣe christianity ó fẹ́ ṣe islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé ó fẹ́ fẹ́ ọmọ mùsùlùmí ìwà ọmọ ó ti wá wọ́n ti mú délé ó ti lé òun ṣe islam but eventually òun àtọmọ yóò padà fẹ́ra wọn mọ́ so ó padà ṣe islam mọ́ kò ṣe ó padà fi kúfù rẹ̀ náà ni so kèfèrí ni sí ọkọ mẹ́rin. الله نعم عليكم السلام sẹ́ẹ̀rì wà fún kákí ṣáfò owó tèmi ní ìjẹ̀mọ́ á kò sẹ́ẹ̀rì tó takò kákí náà fìlà níjẹ̀mọ́ so torí ẹ̀rí yẹn pé ẹ̀ torí pé ó wà ó já sàṣírí ànílùwàsàn láàṣẹ́ náà gbàtà bí n kírun òru bí ìgbà tó ń kírun ṣe bí abdullahi abdullahi bá ti jọyà lẹ́gbàá muhammad sallallahu alaihi wa sallam ìyàwó ànábì wa sàsàràm náà kí jẹ́ ọmọ pẹ̀lú wọn ó lẹ́nìkan náà tábìlẹ̀ abdullahi sọ pé òun náà jọyìn táwọn jọ tò lẹ́yìn so irun tó tàkì irun náfìlà ni so aslu níbi náfìlà ni pé jáàzà kákí náfìlà ní jàmáà ṣùgbọ́n a rí ẹ̀rí tó clear wípé salatu jàmáà salatu tarawih lẹ́ ànábì náà tó kí ní níjọ̀mọ́ bẹ́yà bí ẹ̀mẹ́ta kó torí pé ànábì wa sallallahu ó kúrò láyé so àwọn sàábà ló wá sọ di pé iṣẹ́ tó ń kálukú fi wà nínú mọ́sí tí ó mọ̀ dá sí ẹ̀bí lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan kákanlẹ̀ papọ̀ sí ọ̀dọ̀ ìmọ̀ọ́mù kan Umar ibn Khattab òun ló kalẹ̀ bẹ́ẹ̀ òun jẹ́ pé gbogbo onú Ramadan pátápátá àmọ́ ń kí sọ̀látù tarawih àmọ́ ń kí ní jàmáà àná so kò sí nǹkan tó takò Allahu a'la wa a'lam wa alaykum assalam wa rahmatullah. a encourage pé ká kí tàrọ́wé wa níbi tó já pé kò ní jẹ́ sọ̀gbálẹ̀ at least kárí ibi tí wọ́n ti máa kí one hour one hour thirty minutes one hour forty five minutes. ká sọ pé àwa dìbò kan bẹ́ẹ̀ pé wọ́n ń kí ó ń gùn ṣùgbọ́n irú ìsinmi lẹ́yìn rákà ẹlẹ́ẹ̀kẹrin yẹn wọn observe ẹ̀ méjì méjì méjì méjì méjì yẹn náà wọn dára dúró rárá tó ju pé ó ń gùn yẹn wẹ́n wọ́n kàn ní ìdìmọ̀ sí àná in fact ibẹ̀ ń sì dáa ju bí sọgbálẹ̀ fifteen minutes lọ tí wọ́n ti kí o ti dàrọ́ wí rákà mọ́kànlá àti fífa so èyí mistake kékeré ni nǹkan kò dẹ̀ sọ pé wọn ò ní ìrùn yẹn so ọlọ́run àná wa. عليكم السلام سينا انا صلى àti rẹ́pì ó ní àtọ̀wó ló wà láàrin ẹ̀tẹ́ fẹ̀sùn sí lẹ́kàn àtẹ́ntó rẹ́pì ẹni tó ṣe sì náà nìsín ṣe rí rẹ́pì lọ́dọ̀ àwọn àfẹ́sì ojú tán fi wo rẹ́pì ní terrorism terrorism òun tó lágbára by Islamic definition for terrorism any act tẹ́ ẹ bá fi lè gbogbo àwùjọ tẹ́ ẹ bá fi scare àwọn èèyàn so you have terrorized that community. gbogbo tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá fi kó àwọn èèyàn sínú ìpayà so by the time tó bá di pé ẹnìkan rèpù nísìnyí ẹ máa kó ìpayà sọ́dọ̀ àwọn abiyamọ to the extent pé wọ́n lè fẹ́ rán àwọn ọmọ wọn níṣẹ́ so olóbi jẹ́ pé under terrorism wo ni wọ́n gbé raping sí but azina ó lè jẹ́ obìnrin consent ọkùnrin náà consent àwọn méjèèjì wọ́n jọ lájọṣepọ̀ láì ṣe pé wọ́n jẹ́ ọkọ àtìyàwó láì ṣe pé yìgì wà láàrin wọn ilé ilé ìlànà pè ní sinna kí ọ̀nà sand so but ṣe mọ̀ pé rapist nísìnyí ẹni a ò kúrò ọ̀nà tó lè fi ìbá gbà ṣẹlẹ̀ níta ẹ fẹ́ dálẹ̀ ni ẹ fẹ́ dá ìpayà alẹ̀ láàrin àwùjọ yẹn because àwọn èèyàn ò ní free àwọn ọmọ kéékèèké wọn ò ní free àwọn òbí ò ní wà wọn ò ní wà confidently láti rán ọmọ wọn níṣẹ́ so ìdájọ́ ìrèhàbù ìdájọ́ ìrèhàbù dẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá ṣe wọ́n ó gbé lápá kan àtẹsẹ̀ kan yóò ku apá kan àtẹsẹ̀ kan lẹ́yìn ìgbà yẹn wọ́n wà ẹsẹ̀ kan ẹsẹ̀ apá kan àtẹsẹ̀ kan tó kù yẹn ó sì kéde wọ́n wà kàn má gbélé tí ó fi kù. so Islam ò lè nírú ìdájọ́ yìí lórí ẹni tó bá terrorize Islam ò lè nírú irú ìdájọ́ báyìí lórí terrorist kó jẹ́ pé àárín wọn náà ni terrorism ti máa wá gbilẹ̀ kò make sense. so táwọn bá jẹ́ ká lo ṣẹ̀ríà nínú tó kápá tẹrọrìsìmù yẹn whoever tẹ bá ti mú kò ọ̀rọ̀ pé amnesty wèrè wèrè ṣe amnesty fún ló ń jẹ́ amnesty fún tẹrọrìsìmù lọ́dà ìṣẹ́lẹ̀ Islamic State kò sí nǹkan tó ń jẹ́ amnesty kò dẹ̀ sí pé èwo jẹ́ tí wọ́n ṣe dálọ́gì pẹ̀lú tẹrọrìsìmù tẹrọrìsì tá a dálọ́gì kò sí tó jọ òun ẹ bá fi mú tẹrọrìsì òtítẹ̀rí àníkẹ́sẹ̀ ni pé wọ́n á kọ́kọ́ gbé apá kan àtẹ̀sẹ̀ kan kún bẹ́ẹ̀ ẹyọ kan ẹyọ kọ̀ọ̀kan tó wá ṣẹ́kù yẹn ó wá kan má gbélé tí ó fi kú. so terrorism ọ̀ràn tó lágbára nù sẹ̀rí islam olóbi jẹ́ pé káwọn yẹn mọ́ tó sọ pé islam ní terrorism ọ̀ràn yẹn ò da àbòsí wà tó pọ̀ gan. sọ abẹ́ ọlọ́run aláṣọ àtàlà kó mọ̀ wa àwọn èyí tó ti wà ń bẹ̀ lókè ọya ọlọ́run bá ní kúrò ni àti terrorism ni ọlọ́run kó bá ní fi ìfọkànbalẹ̀ sí gbogbo ayé lápapọ̀ wọ́n sì wọ́n hàn ká àgbà fún wọn bí i ìfẹ́ àṣẹ lẹ́nu àṣẹ lẹ́nu àṣẹ lẹ́nu àṣẹ lẹ́nu àṣẹ lẹ́nu àṣẹ lẹ́nu